Salam. tí wọ́n ń gborúkọ rẹ̀ ní Jesus ní western world yóò máa dáhùn nínú alukur'an ìyẹn ni pé tó bá dúdú alukiyama àwọn afọ àdékámà pé ìbéèrè yẹn ìsìntọ́ọ̀kù yẹn alukiyama ni ó ti wáyé eléyìí fi hàn wípé alukur'an bó ṣe ń sọ̀rọ̀ ayé ìfúwa ní ń sọ̀rọ̀ alukiyama ẹlẹ́ẹ̀kejì ká tó bọ́ sínú àyà yìí wọ́n ó ti sọ fún wa á ti gbọ́ lápọ̀ tó lọ wípé min aqidati ahli sunna wal jamaa al-iman bir rusul ìní ìgbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba fún mùsùlùmí nínú aqidati ahli sunna wal jamaa àlọ́wà la nufarriqu bayna ahadin àwa ò kí ń discriminate a kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn ànábì ọlọ́run ọba láàrin àwọn òjíṣẹ́ rẹ̀ kì í ṣe ìwà mùsùlùmí gidi oníwípé tá a bá yọ jẹ́ ònu jésù èṣù ló kù láà àlá lẹ́yìnsà mi ní akéńdátìnà wọ̀lẹ́sà mi ní ẹ̀dẹ́nìnà kò sínú ìṣesí wa kò dẹ̀ sínú àdìọ́kàn wa wàmẹ̀ńkọ́ nàbìdálì kakọ́ káfọ́ọ̀mù ẹni tó bá wí bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí torí wípé àdèmọ òkè bọtùkù náà ò ṣe islam ìbọkàn bú ànábì Ọlọ́run ọba ni hádà eléyìí náà nínú àwọn nǹkan tó bà ẹ̀sìn èèyàn jẹ́ ni torí pé èèyàn takò alukur'an nìyẹn wọ́n sọ pé láàánú fáwọn kò bẹ́yìn ní ahadin min rusuli wa qalu sami'na wa ata'na. بفرادك ربنا وإليك المصير إذا àkọ́kọ́ ìyẹn ni ká kọ́kọ́ lọ mọ̀ wípé lára àgbàbọ̀ wa ni kó lè yẹ wá síwájú mo máa ń sọ fáwọn èèyàn wípé àìmọye riwayat ahadith nusus ló jẹ́ wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìkọ́ rẹ̀ fún wa tánàbí wí fún wa tó sì jẹ́ wípé nípa anabi ìrìnsá tó ń pè ní jésù mẹ́tàlá ni lọ́pọ̀lọpọ̀ àwọn kútù fìkìhíyà tí wọ́n ń sọ̀rọ̀ nípa al-ayman al-ayman tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìbúra ni wọ́n sábà máa ń mú hadith yìí wá pàápàá jùlọ fíkì sunna àmì sahih fíkì sunna wọ́n mọ̀ wọ́n pé ar-rasul karim sallallahu alayhi wa sallam ó ní Isa alayhi salatu wa salam yaani. ànábì ọlọ́run tí wọ́n ń pè ní jésù ó dúró kan arákùnrin kan wàá arákùnrin jí ó ti jí nǹkan nìkan ó là ó jí nǹkan nìkan arákùnrin dáhùn wípé wà wọ́ọ̀hì náà sàrọ̀ ó ní mo fọ́nà ń búra mi jí nǹkan kan mi jí nǹkan kan àwọn ọwọ́ mi rè Isa alayhi salatu wa salam ó ní bóyá ojú mi ní tàn mí jẹ bóyá ojú mi ní tàn mí jẹ àwọn afọ àmọ́ràn yẹn wá wípé anabi sọ̀rọ̀ sálám sọ fún wa nípa Isa alayhi salatu wa salam Jésù nípa wípé kò lẹ́tọ̀ọ́ fún wa téèyàn kan bá ti búra fún wa ká tún máa já dára rẹ̀ ká máa dùn kódà kọjá parí kó ṣe kó sì ní òun ṣe kó fọlọ́ọ̀ búra àfẹ́rẹ́ amúrú ìlànà amúrú ìlàwọ̀ àyàfi tó bá jẹ́ wípé ní ìdálùkọ́ mi tó bá yẹ lọ́dọ̀ adájọ́ ṣẹ̀ríà ni tí wọ́n wá ń wádìí ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àtàyèsí adájọ́ ó búra fún wa àgbà bẹ́ẹ̀ káwá fílẹ̀ kọ́lọ̀ ń mú tàbí kan sọ pé irọ́ ni báyìí ó túmọ̀ sí pé àgbà ìbúra gbọ́ nìyẹn nínú ẹ̀kọ́ Islam òní pé wọn àfẹ́ ká tó máa jiyàn ẹ̀dẹ́ tó wá fọlọ́ ọba búra mọ́ lẹ́yìn ìgbà tá a ti gbọ́dọ̀ fẹ́ pé ìbúra kì í ṣe ní ẹ̀fọ́ ṣeré bọ́tà fẹ́ ló bẹ̀ ni pé ìgbà tá ni yóò fún alápẹ̀rẹ̀ nsàlẹ̀ sàlátù sàlám ló fún alápẹ̀rẹ̀ àìmọye bẹ́ẹ̀ àgùntàn tí ń lọ bí tó fẹ́ bímọ tí bímọ ní lára tí anabi sọ̀tọ̀ dà sàlám sọ pé nsàlẹ̀ sàlátù sàlám kọjá ń ọwọ́ àárí ìnira ẹran yìí ó sì fi àwọn kàlímẹ́ẹ̀tì kan bẹ ọlọ́run ọba ànábì náà sọ fún wa tá a bá rúbìnrin tó ń rọbí tó bá nira fún un ká fi bẹ ọlọ́run ọlọ́run jẹ̀ máa ṣe rọrùn mọ́mí ibn Qayyim wọn mú jáde ní tíra àwọn àtẹ̀mí àwọn afa ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ ànábì sọ fún wa pé Ìsá alayhi salatu wa salam òdodo bẹ́ẹ̀ àtàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdá agbọ́dọ̀ nígbàgbọ́ nù ẹ̀ lára pa nígbàgbọ́ nù ẹ̀ òun náà lọ kan ọ̀rọ̀ tó náà bá ń sọ nípa rẹ̀ náà Al-Qur'an yìí ẹ mẹ́gbàgbé wípé àwọn tí wọ́n sá lọ sílẹ̀ Abasha nígbà táwọn kèfèrí tọpa wọn lọ́ọ̀bẹ̀ tí wọ́n ń sọ ni pé àwọn tí wọ́n wà yìí ọ̀tá ẹ̀sìn yín ni wọ́n ń sọ fún ọba Abasha bẹ́ẹ̀ Nàjúsí wọ́n ń sọ fún bẹ́ẹ̀ nígbà tí kí ló kọ sàbí pàtàkì ẹni tó fẹ́ máa fèsì náà. Jafar àyà alukuran tọ́ka ní sọ́ọ̀tù Tọ́ha ó ń ṣàlàyé nípa ipò Mariam tó jẹ́ ìyá Jésù àti ipò Jésù nínú alukuran ìyẹn wá jẹ́ kí ọba ìwà wò pé ah, ah ṣé ó ní súnmọ́ mi lẹ́nu súnmọ́ mi ìgbà tó súnmọ́ mi kuran yìí náà ní sọ báyìí ó ní ajẹ́ pé àjọṣepọ̀ ti ń bẹ láàrin àwa àti yín ojú ayé lọ wọ́n mú pèsè kuraani ní ròyìn mary báyìí kuraani ní ròyìn Ìsá báyìí ìyẹn ni wípé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tá a mà nígbà Ìsá ní sọ́láàtù wàsálàm a gbọ́dọ̀ máa ń lo ìgbàgbọ́ lórí ẹ̀ a sì gbọ́dọ̀ tún máa fẹ́ nu àtẹ́kàn àtúmọ̀ àtìyá rẹ̀ à ń sọ àwọn ìtìsáájú yìí nítorí pé nígbà tó bá fẹ́ máa sàwọn ọ̀rọ̀ lọ fẹ́ síwájú kẹ́rin mi àmọ́ lọ gbọ́ yín yóò mi kọ́ àgbọ́dọ̀ kórìíra nàṣọ́rọ́ rárá àmọ́ gbọ́dọ̀ kórìíra Jésù rárá ìtí wọ́n ń sọ nípa rẹ̀ tó jẹ́ khilafu haq tó jẹ́ ìdàkejì òdodo ńlá kórìíra ọlọ́wọ́ bá àlekí ọlá ó dojú kọ isa alayhi salatu wasalam tó ń sọ pé ṣé rẹ ló ní kí wọ́n mọ̀ pé ìyá rẹ àtiwọ́ náà kàn mú yín lọ́wọ́ wọn bá isa alayhi salatu wasalam ọwọ́ ń fèsì pé ma qultu lahum illa ma amartani bihi ma qultu lahum illa ma amartani bihi. an ibudu Allaha rabbi wa rabbakum wa qultu alayhim shahida.

mà kúlùtù láwù mí sọ fún wọn ìlànà àgbàwùdà níbi àfikọ́ jẹ́ pé ìtura náà bá pa mí láṣẹ pé kí n lọ máa jíṣẹ́ rẹ̀ kó náà ní jíṣẹ́ fún wọn yàní júnìyà nígbà tí mo ń bẹ láyé láàrin wọn ìgbà wọn láti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àlùkìyàmà ìṣòwò àmọ́ dáhùn kí èdè ọlọ́wọ́ bá ma kuntu lahum illa ma amartani mi ìrì ọlọ́wọ́ bá mi ìpa wọn láṣẹ nǹkan kan pé ní kí wọ́n máa ṣe bí ó ṣe tú ọlọ́wọ́ bá àlejò ọlá tó pa mí láṣẹ rẹ̀ yẹn ni kí ìgbà mọ́ bẹ láyé ntí mò ń sọ fún àwọn ọmọ lẹ́yìn mi òun náà ni pé mò ń ju ọlọ́kan síbi tawhid síbi máa sin ọlọ́wọ́ bá ọ̀kan ọ̀kan ọ̀kan ṣoṣo èmi ò bá wọn sọ wípé mẹ́ta ìlọlọ́run àbí pé mẹ́ta ló dẹyọ kan àbí pé ọlọ́run ọba ọ̀kan ọlọ́run ọba ìyá ọlọ́run ọba ọmọ àbí ọlọ́run ọba bàbá ọmọ ẹ̀mí ńlá ó ní mi ò wí bẹ́ẹ̀. màá kó túláwò mi láàmà amáwùdà níbi. ìrẹ́ ọlọ́run ọba mi ìwí kankan fáwọn ọmọ lẹ́yìn mi ń jọ náà ìlànà àwùjọ níbi ntọ́ ọkọ mi láṣẹ yàní an àkúlà làwọn bí ìmánì bí wàhádà bí wàhádà níyàtì pé kí n máa pè wọ́n síbi nígbàgbọ́ sí ìjọ́kọ̀ ṣoṣo wọ ọlọ́run ọba nítorí mo ń sọ fún wọn náà nìyẹn ọlọ́run àwọn afọ́ani yáà ní júlíà bí tawhid yẹn ni pé wọ́n ń sọ fún wa pé kí wọ́n nígbàgbọ́ sọ̀kọ̀ ṣoṣo ọlọ́run ọba nígbàgbọ́ bẹ́ẹ̀ láàrin wọn. ìbúdó lọ́hà rọ́bí wà rọ́bà kún mo wá ń sọ fún wa pé ọlọ́run ọba mi ọlọ́run ọba yín oníkẹ́ máa sìn ìyẹn túmọ̀ sí pé èmi jẹ́ pé kí wọ́n mọ̀ wípé ọlọ́run ọba ńlọ́ba tèmi náà wọ́n kẹ́mẹ̀n bó ṣe jọ́ lọ́wọ́ ọba tiwọn náà ní sọ fún wa ní pé èkúndù wà rọ́bí ọlọ́run ọba yín tọ́jú lọ́wọ́ ọba tèmi náà anabi musa isa ali sọlátù wasalam ntí ń pèpè fáwọn ẹjọ rẹ̀ tí ń gbà ti pẹ láàrin wọn òun náà ni pé ìbádàtà Allah kí wọn máa sin Ọlọ́run ọba ọba àlekè ọlá eléyìí ni tí isa ali sọlátù wasalam ti ń pè wọn lé lórí kódà àwọn afọ àjẹkámọ wípé gbólóhùn yìí onírísà rí sọlátù ọ̀sálàm ìní máa ń gbára nípa pé ẹgbà ọlọ́run ẹni gbàgbọ́ sí ọlọ́run ọba yín tó jọ́lọ́ ọba tèmi náà ó sì ní ká ẹ máa jọ́sìn fún un wọ́n ní eléyìí ní sáré sọlátù ọ̀sálàm ló máa ń pariwo fún àwọn èèyàn rẹ̀. wà á kún tó àlẹ́ yìí ń ṣẹlẹ̀ yìí dáa máa ló ń dùbí. ó wá ní ìrẹ́ ọlọ́run ọba kò níyèméjì yìí nígbà tí mò ń bẹ láàrin wọn ìwọ ọlọ́run ọba gan olùmọ̀kútù máa wà fún wà fún tó a lè yí sẹ́yìn. náà nígbà tí mò ń bẹ láàrin wọn tí mò ń pè wọ́n sí òun náà ni mo sì jẹ́ lẹ́rìí lé lórí àwọn afáàmì ni ṣẹ̀yìn dẹ́rẹ̀ bí mọ́nà àfihàn iná ni mò ń mọ́ nítọ̀ ìtẹ̀mí ń pè wọ́n lórí ẹ̀ náà ni mo ń ṣe kí ni ṣẹ̀yìn dàyà ni àfihàn ṣẹ̀yìn tù àfihàn ìdí mò ń mọ́nítọ̀ wọn lé lórí wípé ṣé ọ̀kan ṣoṣo ọlọ́run tí mò ń sàlẹ̀ fún náà ni wọ́n ń ṣe ìtẹ̀mí rí tí wọ́n ń ṣe nígbà mò ń bẹ láàrin wọn yẹn. falamma tawaffaytani kunta anta raqiba alayhi. ọlọ́run ọba walamma tawaffaytani masala wa mẹ́ iṣu wa mẹ́ walamma tawaffaytani àmọ́ ní kété tó gbé mi tó fà mí kúrò láàrin wọn tó gbé mi lọ sánmà àmọ́ ẹni tó bá jẹ́ wípé kàn bá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n tó gbọ́ lárúbáwá àbẹ́ni tó bá jẹ́ wípé ọba kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ọ̀kan yẹjú àbẹ́ni tó jẹ́ pé ọkọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ó tún wá lọ kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n máa dà nǹkan rú máyàn lójú ayà yìí ò ní wọ́n ní wàlámẹ́ tàwà fáyítà ní wúfìyà àwọn nàkúlù wàfá kí nǹkan okú ni òun lè tú sí pé wàlà máa ń tàwà fọ́ ìtà ni àmọ́ lẹ́yìn ìgbà tó ọ̀pá mi wọ́n máa nà dáadáa bí hàṣà kéde ẹ̀ ṣe túmọ̀ nìyẹn ìmáàmù Kúrútùbí ó ní àwọn èèyàn kan wọ́n máa ń wípé ìrìnsà ti kú. ojú ọ̀nà yẹn ilà àwọn tí wọ́n fẹ́ dogun kógún tí wọ́n ti lọ fún tàkìtà wọn àwa náà máa pé àwọn kan bẹ tí wọ́n ń gbà pé mọ́ra Islam tó yẹ pé tí wọ́n fi máa ń rìnlẹ̀ ní wípé Ìsá ti kú náà ó ti wáyé ó ti kú lára àwọn ayat tí wọ́n fi máa ń dara wọn láàmú ìkànnbẹ̀rẹ̀ akáràṣe àwọn ayat mi tún wà níwájú tí wọ́n tún máa ń sọ wípé Isa alayhi salatu wa salam wípé ó ti lọ pọ̀lọpọ̀ kí ni wọ́n bèrè kọ́dà wọ́n bèrè pé kí ni máa nà wà fà á ó kú ni ó ní wàlá mà tàwà fà ìdání àmọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ti fà mí lọ sí sánmà kí ló jẹ́ káwọ́ ọmọ wípé kì í ṣe ìtumọ̀ wà fà á ìtumọ̀ pé ó ni ṣé ìfẹ́ ni wà látú ẹ má gbàgbé mo wí gbọ́dọ̀ mẹ́ta kẹ́kọ̀ọ́ onítẹ̀yàn bá gbọ́ lárúbáwá lásán tí ó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ṣe é ṣe kọ́ máa tutù kúrú tàbí téèyàn bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò bá kọ́ yanjú ó ṣe é ṣe kọ́ máa tutù kúrú yìí àbí kéèyàn kọ́ ẹ̀kọ́ yẹn kọ́dà kọ́kọ́ yanjú lójú ẹ̀ àmọ́ kọ́ lọ kọ́ lọ́dọ̀ àwọn tí wọn jẹ́ pé wọ́n já lábòsí. لأجل ذلك قال الإمام مالك العلم نور Imam maliki ni ìmọ̀tẹ́ ń wò yí ni yàjálù ọ̀hún ibi tó bá wọlé ọba lọ máa ń tẹ ìmọ̀lẹ̀ yẹn sí. wa fi wípé ọdọwọ ẹni kọ̀ọ̀kan nínú mi Imam ni àdìhẹ́lmù di ó ní ìmọ̀tẹ́ ń wò yẹn ni ọlọ́wọ́ àdọ́wọ́ ẹni yi yín lọ ìyẹn ni pé kẹwù bẹ́lẹ̀ ti lọ gba ìmọ̀ yín ibi téèyàn bá ti gba ìmọ̀ a máa lapa inú àgbọ́yé àbí ìṣesí èèyàn kódà ìjọsìn èèyàn. Ìlànà àwọn èèyàn kan wọn a máa dúgbò yìí sí wípé àmọ́ ìwọ ọlọ́wọ́ bá lẹ́yìn ìgbà tó ti pa mí. lẹ́yìn tó sì jẹ́ wípé musa alayhi salatu wa salam. ọlọ́wọ́ ọba ò tí ì bá ìmáàmù Qurtubi ó ní àwọn àyà míì wà tí wọ́n máa ń mú wá láti fi dọ̀rọ̀ rú ó ní ala anna Allah azza wa jalla tawaffahu àwọn apá àwọn èèyàn tí mà ò yé àbáwọn tí wọ́n fẹ́ dọ̀rọ̀ rú wọ́n á máa sọ pé ó túmọ̀ sí wípé ọlọ́ọ̀bà kọ́bílà à ń yàrá ìfọ́nrún o ìyẹn ni pé ọlọ́wọ́ bá ti jẹ́ wọn paná síwájú kọ́lọ́ tó gbé lọ sánmà wàá bẹ kọ́lù kọ́lù bàbí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni àfọ̀àní wà lẹ́yìn sẹ́bi ṣẹ́yìn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kì í sọ̀rọ̀ rárá ìlà orí lè ànà àkùbár orí torí pé ìtọ́ ń pè ní àkùbár àkùbár wọ́n sábà máa ń lò fún àhàdíìsì àkùbá àwọn sábà máa ń lò fún àhàdìs ìyẹn ni pé àìmọye ẹgbà wọ́ọ̀rọ̀ ẹ ló jẹ́ wípé tàbọ̀ hárọ̀ bẹ̀rọ̀ fún ẹ̀yìn àìmọye ẹgbà wọ́ọ̀rọ̀ ló hàn bẹ́ẹ̀ wípé gbólóhùn tàwa fà yìí ọ̀rọ̀ pé ọlọ́run ọba gbé yín sá sí sánmà ni wọn ò rí pa àìmọye nùsùsùn àdìs níbẹ̀ lórí eléyìí àìmọye ọ̀rọ̀ láàrí ẹ̀rí lórí ẹ̀ tó sọ wípé wọn ò ṣe kí ni wọn ò rí ẹyin sábà. wàá náwó fi sàmà ó sì ń bẹ ní sàmà hàtà títún jẹ́ pé wàá náwó yẹn sìn tí ó fi padà sọ̀kalẹ̀ wá sáyé wọ̀nyẹ́ kúrò dajjal yóò wà lókè títí tó fi gbà tí ó padà wá sáyé tí ó wà padà dajjal. alámẹ́yà ti ni àfààní tẹ ọ̀rọ̀ yìí ń sọ yìí àlàyé ò tí ì débẹ̀ nígbà tí a bá ń tú Kùránì lọ́wájú á padà débi láti ṣàlàyé ẹ̀ ìyẹn ìmáàmù Qurtubi ni wọ́n ń sọ bẹ́ẹ̀. wà á wọ́n ní túmọ̀ gbólóhùn wà fọlámẹ rọfà dání ilà sàmà ìyẹn ní kí èrè ọlọ́wọ́n ọba èmi mọ mọ̀ pé tí mò ń sọ fún wa ni pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run o ọlọ́run nìkan ni ẹ máa sin o kò sẹ́lòmíì lẹ́yìn rẹ̀ àfòun o ìyẹn ni mọ mọ̀ ní tí mò ń sọ fún wa tí wọ́n sì ń ṣe àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ọlọ́run ọba tó ti rọ̀fà mi tó ti gbé mi wá sókè sánmà míì máa nǹkan tí wọ́n ń ṣe máa wò ó. àfọwọ́ hasan ìdàkọ́dà kọ́dà hasan lọ́kùnrin bá wọn jẹ́ àfọwọ́ hasan basiri wàhálà hasan basiri mẹ́nuhu tani àfọwọ́ hasan basiri hasan basiri ó jẹ́ ọmọ ọmọ ọ̀dọ́ ìyàwó umu salama tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam umu salama. من أزواج الرسول وهي فقيها ìyàwó mùsàlámà yìí kánà àwọn ìyàwó ànábì ni ẹ̀rí fi hàn wípé lọpọlọpọ nípa fíkì lọ́pọ̀lọpọ̀ débi wípé kódà gbàmàrà ọdọ rẹ̀ ti gbàmàrà nígbà tí bẹ but wọ́n ṣe umrah ànábì wa pàṣẹ fún àwọn mùsùlùmí pé kí wọ́n lọ fárí wọn àmọ́ náà àwọn mùsùlùmí ò dùn torí pé kí wọ́n tó kú ní tànàbí sọ ni pé òun lálàá kó ń wọ Mẹ́kà àtàwọn nǹkan míì tó ṣẹlẹ̀ inú wa bàjẹ́ kí àwa làwọn kèmí wá ń túwìtì báyìí wọ́n ní a máa tọwọ́ bọ̀wé ànábì ń tọwọ́ bọ̀ wọ́n wá ànábì wa ni wọ́n lọ fárí wọn àdá ànábì lóhùn inú ànábì ò dùn àmọ́ kò bínú ọwọ́ lọ sọ́dọ̀ ọmọ sálámà kiri ọmọ sálámà torí kò níyàwó tó gbódà ní jọ́nà nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí ṣẹlẹ̀ ìmọ̀ràn wo lọ́ọ́ gbà mí ọlọ́run mọ́sá ìjẹ́ ká léèyàn rí lẹ́bẹ̀ẹ́ ipò tóbìnrin máa ń tóbìnrin ti máa ń wúlò obìnrin rẹ tó ti máa ń wúlò lọ́dọ̀ ọkọ rẹ̀ nìyí ìyá ìwá ni òun mọ wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n sì máa ń fẹ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́n sì máa ń fẹ́ wọ̀ wọ́n kọ́ṣe ọba ṣe òun mà pé tí wàá nẹ́bí bá lọ fárí kò ní kẹ́ni kankan ni wọ́n tí ò ní fẹ́ fà tí wọ́n wọ́n kọ́kọ́ lọ fà tiẹ̀ náà ànábì bá pé onígbàjámà wọ́n bá ànábì fárí báwọn sọ abàṣẹ níta ànábì fárí báyìí gbogbo wọn pátákì ọ̀sẹ̀ kẹ́ni kankan ní ká gbóná bẹ́ẹ̀ sì lọ fọ òye látara àmọ̀ràn yẹ́ yìí àtẹ̀yìnmẹ́yẹ ẹ̀rí tó fi hàn kí ìyá yìí onímọ̀ nípa fíkì ìyá yìí ọmọ ọ̀dọ̀ tiẹ̀ ńlọ́wọ́ bí àfàwà Hasan al-Basri tó yẹ pé tábìrì Hasan Basri wá tó rè inú yàrá Umu Salama tó dé inú ilé Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n bí sí àfàwà Ali ó ní mi mẹ́ nìkan tó dé pé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń jẹ hadith ọ̀rọ̀ rẹ̀ máa ń jẹ qawlu rasul min Hasan Basri tó ju Hasan Basri lọ́wọ́ asan basi tó bá sọ̀rọ̀ ọnu ara rẹ̀ èyí ó rò pé àbí hadith ọ̀rọ̀ yẹn ni afọ ali lọsọbẹ kọlọ kọba yọ sí mu apá kọ asan basiri wa ni níta fi bá ọ̀rọ̀ yẹn wá ni pé ọ̀rọ̀ hasan basiri àwọn afa sábà máa ń lò nítorí pé ìmọ̀ kọjá pọ̀rọ̀ yẹn ó mú un látọ̀dọ̀ ọ̀ya rẹ̀ tíya rẹ̀ jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ànábì sọ̀rọ̀ dàrú sọ̀rọ̀ tíyàwó ànábì gbọ́ látẹ̀dọ̀ ọkọ rẹ̀ tí sànábì àbí kọjá wípé ó mú lọ́dọ̀ àwọn sọ̀hábà torí kọ́ bá àwọn sọ̀hábà lẹ́yìn náà fi tó jẹ́ pé tàbí tàbí ìlú àbí kọjá kó nǹkan gbọ́n gbọ́ lẹ́nu Ummu Salama àwọn àfọ àsábà máa ń lo ọ̀rọ̀ rẹ̀ àfọ Hasan Basiri wa sọ pé àlùwàfà ó ní gbólóhùn fi kitabillahi azza wa jalla nínú àlùkùrán tá a bá bá pàdé o àlàáfà àlàáfà àwùjọ ọ̀nà mẹ́ta ni ti máa ni máa lọ ṣiṣẹ́ sí alikẹ́lìmẹ́ wàfà gbólóhùn wàfà gbólóhùn kéèyàn ó rò pé tó túmọ̀ sí ni pé apá àbí pé ó kú nínú ọ̀dọ̀ ara yorùbá ẹbí wa máa lè sọ pé àti yanjú ẹ̀ àyanjú ẹ̀ nígbà míì lè túmọ̀ sí pé àti pa àyanjú ẹ̀ nígbà lè túmọ̀ sí pé àti sẹ́tù ẹ̀ yẹn ni pé àti pẹ̀tù sí àyanjú ẹ̀ lè túmọ̀ sí pé àti parí ẹ̀ bá a bá ti lọ a máa jẹ́ kí àyànjú ẹ̀ kó nítumọ̀ wàkàtàlíkà lè ha àdà àdà àdìhì kẹlìmà bẹ́ẹ̀ náà ni gbólóhùn yìí àwọn àfáà wa ní nínú àlùkùránì gbólóhùn wà fà ọ̀nà mẹ́ta ìlà tí máa ń gbàgbọ́ yẹ tani sọ bẹ́ẹ̀ jọ Hasan al-Basri Hasan ọ̀sọ̀ báyìí ó ní wàfà oníwàfà ọgbàjúmọ̀ èyí tó kọ́kọ́ mú wa ní admout a máa túbọ̀ sí ikú tó nìkan tó fi yà anabi ní ẹni tó bá tara bá ní táìsàn ti kọ́ máa sọ pé Allahumma nkánà lùwàfà khayran li fatawaffani o tó bá jẹ́ pé kí n kú lólóore fún mi ọlọ́run pa mí wàfà náà ni àmọ́ tó bá jẹ́ pé kí n máa bẹ láàyè lọ́dà fún mi ọlọ́run bá. fún mi lálàáfíà jama'a wàfà a túmọ̀ sí ikú wàdálì kakọ́lù tàhálà wọ́n ní táàbù pé ní alukurani ọlọ́run lè lò bẹ́ẹ̀ sọ pé anfus hina mautaha ọlọ́ọ̀bá ní yatawaffal anfus àgbà ẹ̀mí hina mautaha nígbà tí ikú bá dé nígbà tásìkò ikú bá tó ẹ̀mí tí ò ní í wọ́n ní ó túmọ̀ ikú ń bẹ̀ yẹn nínú suratu zumar aya forty two yaani waqtu inqidai ajalaha ajalaha nígbà tí àkókò òkú bá tó wọ́n á máa lo wàfá fún un wọ́n wàfá wàfá tún ní ó tún máa ń túmọ̀ sí anáwó ó tún máa ń túmọ̀ sí oorun wàfá á túmọ̀ sí oorun olùkọ́lọ́láwù tààlà ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá ọ̀sọ̀ ọ̀nà àlùkùrán wọ́n wọ̀ lẹ́nu yẹtàwá fáàkùn bíi lẹ́yìn suratul An'am Aya ọgọta ọlọ́ọ̀bá ni wọ́n wà lẹ́bí ìtawà fáàkùn bílẹ̀ ọlọ́run ọba ló máa ń forún ojú yín lóru pé tó túmọ̀ sí pé ọlọ́ọ̀bá ló máa ń pa yín lóru àkúnà ó yorùbá bọ̀ wọ́n ní ká fi ìgbà mi ní oorun àbúrò òkú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ikú ọ yàtọ̀ síra wọn olùfún a máa túbà gbà mí ó ní bákan náà ó ní wípé wàfà atúmọ̀túmọ̀ àrọ́fùrù a kéèyàn lift nǹkan kéèyàn gbé nǹkan lọ sókè tààlà ọlọ́wọ́ bá àlékiọ́lá sọ nípa Ìsá ní sọ́dátù wàsálàm yà Ìsá ayà táwọn amadíyà sábà máa lò gẹ́gẹ́ ni mo fẹ́ bọ́ yìí àtàwọn míì tí wọ́n máa ń wá ní pé ọlọ́ni ya ẹ̀yìnsà ìrẹ́ ẹ̀yìnsà ìní mutawa fíkà ìní ọlọ́ọ̀ba máa padà gbé ọ lọ sókè àmọ́ nítorí pé ibi tí wọ́n ti gba ìmọ̀ wọn wrong place ni wọ́n wà ní ìní mutawa fíkà ọlọ́ọ̀kẹ́ ti lérí fún Musa fún ẹ̀yìnsà pé èmi ọlọ́ọ̀ba ọ̀pá ọ́ wọ́n ní sọ táwọn bá ní Jésù ti kú ẹ mọ̀ káà mistake Ọlọ́run ń ṣàdéhùn ó lérí fún ṣùgbọ́n nítorí pé bí tí wọ́n ti gbà máa lọ́dọ̀ àwọn èèbó tí wọ́n kulẹ̀ fẹ́ dà wọ́n lágbo síná ọ̀rọ̀ ló kọ̀rọ̀ tá a bá wo àwọn ahmadiyya dáadáa wọ́n sún mọ́ tá a bá wo bí wọ́n ṣe máa ń ọkùnrin tó máa ṣe máa bí wọ́n ṣe máa ń nìbọ́ọ̀mù wọn organizations wọn tán pè ní àtọ̀ wọn bí wọ́n ṣe máa ń ṣe nìbọ́ọ̀mù bí ṣe máa ń tó nǹkan wọn ó súnmọ́ ti kìrìsẹ́ńtì lọ́pọ̀lọpọ̀ ó súnmọ́ gan tẹ́ bá lọ ka ìtàn wọn àti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣesí ni àjọra wọn nítorí pé ọ̀nà ẹgbẹ́ yẹn náà ni àìdíà yẹn ti wá ayé yìí ọgbẹnusọ́tò alẹ́ ìbọn verse fifty five ẹ̀jẹ̀ díà lọ mọ́ ayé yẹn òní wọ́n sábà máa kóòtù ẹ̀ máa gbóhùn ní à ah, lábàjá nínú àwọn ọmọ kéwù bàjẹ́ ọmọ kéwù lóòótọ́ ṣùgbọ́n ìmọ̀ tiẹ̀ lọ́jẹ́ kó rò ní sọ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò kó táyà yáyà dẹ̀ wà direct tọ́lọ́m sọ pé yẹ ẹ̀yìnsá ìrẹ̀ ẹ̀yìnsá ìní mutawáfíkà èmi ọlọ́run ọba padà gbé ọ lọ sókè yanni mutarọ̀fíkà máa fà ọ sókè ni kìí ṣe pé máa bá ọ ẹni tí ń tú ọ̀rọ̀ yìí ó ní asẹ́nubẹ́sírí tó dénú àwọn tó fojú kàwọn sọ̀hábà níjọ́ tí wọn ò tí ì bí bàbá bàbá ìyáláyà Ghulam Ahmed àmọ́ ẹ má gbàgbé pé ṣèyítọ́ọ̀nù òkú lẹ̀ fi ṣẹlẹ̀ gbà kankan mo sì sọ fún abẹ́rẹ́ mi lẹ́yìn tí ó bá jogún kókún ìtẹ̀kítẹ̀ ni wọ́n máa ń pa kése pé wọn ò rírí tẹ̀pa àmọ́ ìtẹ̀kítẹ̀ ni ó jẹ́ ni kése pé wọn ò ní lọ́rọ̀ sọ wọ́n máa rí nǹkan lọ́dọ́rùn-ún náà ní Qur'an àmọ́

mo sì fún alápẹ̀rẹ́ ní èdè yorùbá náà àti yanjú ẹ̀ ó lè túmọ̀ sáì mẹyẹ nǹkan àti yanjú ẹ̀ sẹ́ ṣùgbọ́n sẹ́yìn pé àti yanjú ẹ̀ kò lè túmọ̀ sí pé àti rẹ́rìn sẹ́yìn pé kò ní òun jìnnà kẹ́ so àwọn nǹkan tó bá jọ náà ní ọba lọ àti yanjú ẹ̀ ó lè jẹ́ pé àti pa àti yanjú ẹ̀ ó lè jẹ́ pé àti ṣe àtò rẹ̀ kò àti yanjú ẹ̀ ó lè jẹ́ pé àti parí nǹkan tá à ń ṣe yìí òun náà mọ̀ ju mẹ́ta lọ tẹ́mi náà rí wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yọ̀ ọ̀dùnkún bá ṣe lè mú wá sí jàmáà níta ń sọ ni wípé gbólóhùn yìí ká má jẹ́ kó fún wa ní confusion tí n bá yà lọ ọbẹ̀ a lè má mọ̀ wípé wàfá ó lè dá wàhálà alẹ̀ ntẹ̀mí náà kà tù sí wípé wàhálà máa ta wà fá ìtàlẹ́ ìgbà tó fà lọ sókè sùmọ́jọ́ tẹ̀yìn bá jókòó ti fún ẹ̀ tó wá rí gbólóhùn yìí wọ́n máa ń tutù kùtù fún wa ni irọ́ o ńlá fi gbọ́dọ̀ tuṣu débi kòkò kèé ṣe tukùtù àdọ́jì béèyàn bá ṣe mọ̀ tó ni ó ṣe gbádùn àlùkùránì tó kọ́nù bá kí àwọn afá wa. Nàbùkún ta ń sọ̀rọ̀ sí balẹ̀ yìí. Ìsá ní salatu wa salam. Ó ní àmọ́ ìrìn ọlọ́wọ́ bá. Falamma tawaffaytani lẹ́yìn ìgbà tó ti gbé mi kúrò láyé tó gbé lọ sánmà. kúńtà àlẹ́yìn àlẹ́yìn rọ̀kìbà ire ọlọ́run ọba jẹ rọ̀kìb yàní hafib ire lọba tó ń wò wọn ìwọ lọba tó ń rí tí wọ́n ń ṣe èmi ò rí ìwọ lọ́mọ kọkọ wọn lọ́mọ gbagba wọn ìwọ lọ́mọ pé wọn ti yí ọrọ mi èmi ò rárá pé ń ìpìlẹ̀ wọn ẹnire ẹnire ni wọ́n ń pè Jésù ẹnire ẹnire ló di nǹkan mọ́ wọn lọ́wọ́ jamaa ọlọ́ọ̀ba ní ń bá wa mùsùlùmí sọ̀rọ̀ torí pé nígbà míì ọ̀nà afẹ́mẹ́ èèyàn máa dóríta mẹ́ta tọ́nà ọ̀dàrú mẹ́yàn lọ́wọ́. ẹlòmíì ògbólóhùn bíi ìwé wúwá gan lẹsẹ báyìí ẹ àwọn kiri kan sọ pé tàwọn lọ náà àkàrà sọ pé tàwọn lọ náà èyí ṣe máa mọ náà ọ̀nà ọ̀dàrú àfẹnutọ́ bá dọ̀nà ọ̀rúmọ rẹ̀ lọ́wọ́ kùránì yìí gbogbo nǹkan ló ṣàlàyé fún wa àwọn ọ̀sàbà yìí ṣàlàyé ànábìwọ̀ ọ̀bàláyé kò dín ní ẹgbẹ̀rún ọdún mẹ́fà ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí isa ti kúkú tó bí Muhammad sallallahu alaihi wasallam. àbí ọgọ́rùn ọdún mẹ́fà ọ̀kùnrinlọ́gọ́rùn ọdún mẹ́fà síbẹ̀síbẹ̀ gbogbo tí wọ́n gbáyé ṣe ń jọ́ náà làrẹ́bí ṣàlàyé fún àyè jama'a aya yìí ọlọ́ọ̀ba àlékè ọlọ́run lójúkọ ẹni sálábì kìyàmà ìsá òní yọ bàrọ̀ ara rẹ̀ yọ fọ̀rọ̀ rẹ̀ mọ́wò yọ fọ̀rọ̀ rẹ̀ mọ́wò ọlọ́run mi ọ̀nà wọn ń ṣe wọn ọ̀mọ́ ń gbá rẹ̀ o. mi ò mọ̀ ń gba ẹ sì mọ̀ ẹni kò sójú mi kì í ṣe kíni kì í pẹ́ ń kóòtù àwọn àfáàní ọlọ́run ọba tún wá kọ̀ máa sọ yóò ní wọ ọlọ́run ah, ìwọ nígbà tẹ́mi ò sí láàrin wọn mọ́ ìwọ lórí tí ń ṣe ìwọ lórí tí ń ṣe yí ọ ó sì tó bá jẹ́ ní tí mo sọ yìí òkú mà bí ò lè jẹ́rọ bàbá wa jẹ́rọ wà á ta àlà kúlì ṣẹ́yìn ṣẹ̀yìn gbogbo nǹkan ló lè jẹ́rìí sí ó jẹ́rìí pé lóòótọ́ tí mo ní mo wí mo wí wà á ta àlà kúlì ṣẹ́yìn ṣẹ̀yìn gbogbo nǹkan pátá ìlọ màmá dájú ń pẹ̀ gbogbo nǹkan pátá ìlójú rẹ̀ rí ọlọ́run ọba wọ́n ní ọ̀fọ̀ra rẹ̀ mẹ́nu jama ayẹyẹ. ó ní Isa alayhi salatu wa salam ó fi dá ọ̀rọ̀ padà fáwọn tí wọ́n ń pè ní ọmọ ọlọ́run àbí tí wọ́n ń sọ pé mẹ́ta lọ́kan ọlọ́run bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ àbí pé àwọn tí wọ́n ń pè mary lọ́lọ́wọ́ bá ẹ̀ ń sádùn ọ̀gbọ̀n kankan gbà rẹ̀ وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ọlọ́wọ́ bọ̀ bọ̀ ní mímà ó tún tẹ̀síwájú ní pọ̀rọ̀ ayísàrí sọ́dọ̀tù ọ̀sálàm. ètò àzìbò. ayísàrí sọ́dọ̀tù ọ̀sálàm ó ní ìrẹ́ àwọn ẹrú yìí ẹrú ni wù foríjì wọn ìta báwo láyé ṣe wá. ẹ bá gbé bó ṣe bẹ̀rẹ̀. àwọn àfáà nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ní gbólóhùn yẹn tẹ̀díìmù ọ̀tà hìlù náà bá bọ̀ lóun bẹ́ẹ̀ inṣàlá bá gbẹ̀rẹ̀ láti ṣàlàyé ẹ̀ nígbà tí bá parí ọ̀rọ̀ yẹn náà pẹ̀lú ògbó ọlọ́wọ́ bá. ó ní ìnáwó mi ìbáàdùn ìrí ọlọ́run àwọn tó kù lẹ́ ń bèmí pé tó ń bínú pa àwọn yìí ẹrú rẹ ni wọ́n ìwọ ló dá wọn ìwọ àti wáyé wọn kọ̀sẹ̀yìn rẹ gbogbo bọ́ọ̀lù tí wọ́n jẹ láyé ọ̀sẹ̀yìn rẹ ọlọ́run ọba tó bá wù ọ́ láti fìyà jẹ wọ́n ọlọ́run jẹ wọ́n yà wọ́n àwọn àfáà ní ìtumọ̀ ni wípé àwọn tí wọ́n sá ìgbàgbọ́ déwájú ọlọ́run ọba kò síyè méjì ní pé ṣé ọlọ́run sọfẹ̀ sófì àjẹ wọn wọn ni wọn ó jìyà kò síyè méjì ń bẹ̀. ìyẹn ni kí ìrẹ́ ọlọ́run ọba iná òun ìbáàdù ẹrù rẹ ni wọn o ntí wọn ṣe fún ọhún tó ẹbí kí wọn jìyà lọ́tọ̀ sí wọn ọlọ́run fìyà jẹ wọn. wàá yẹ dájú mérí làwọn. ọlọ́run àwọn tí wọ́n bá túbá nínú wọn hádàlímánà ń bẹ àdìmí àwọn àfọ̀rí tẹ̀síì wọ́n ní àwọn tó bá túbá nínú wọn ìyẹn ni pé àwọn náà ti ń wí tí wọ́n ń wí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣe wọ́n padà wá rí pé ibo lágbèlè ìgbà níta ń wí ìgbà ọ́ takò pilẹ̀ ìníwé wọ́n fi takora wọn torí pé gbogbo wa ni wọ́n edit láti lè gbọ́ kọ́ bọ́ sójú ẹ̀ ẹni tó bá wá túbá irú àwọn báwọn ọlọ́run ọba tọba foríjì wọn. ìrẹ́ ọlọ́run ọba antel aziz ìwọ lọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n alhakim ọba tó jẹ́ pé ọba adájọ́ ni àbí ká sọ pé ọba ọ̀jọ̀gbọ́n náà azizu àti hakim a máa tóra wọn gbà mí rinsu ọba abiy hakim ọba ọ̀jọ̀gbọ́n ayà àwọn àfa wọn ní. oríṣiríṣi nǹkan ìlànà àáfàá ń wí lórí ẹ̀ wọ́n ní túmọ̀ ntí anabi Isa salatu wassalam ti ń sọ. naam ẹjọ síwájú ká tó tó ayẹ yìí hadith kan bẹ tí imaamu ali sọ ọbú tí wọn mú sọfọ hadith yìí náà wà nínú tafsir imam Qurtubi hadith imam Muslim wọ́n ní anabi sallallahu alayhi wa sallam abdullahi bin abbas ló ní hadith yìí abdullahi bin abbas ó lọ anabi sọ wípé anabi ń bá àwọn yẹn sọ̀rọ̀ ń ṣe khutba fún wa ó ń bá wọn sọ̀rọ̀ lẹ́tí dojú kan tó bá wọn sọ̀rọ̀ bí mo rí dọ̀tí tó ń ṣe wá sí faqal anabi wa sọ pé ya ayyuhan nas mo pè yín èèyàn innakum tuhsharuna ila Allah hufada urata buralan ẹ̀yin ìtọ́bádàlì kìámà ọlọ́run ọba ògbé tuhsharun ọlọ́run àṣẹ́bù yín ọlọ́run ó kó yín jọ tuhsharun ọlọ́run ọba òṣèkì ni yóò kó yín jọ tọ́bádàlì kìámà lára orúkọ ànábì òní hashir.

anabi tó bá dàlí kíámà ọlọ́run bó ṣe kiri yóò kó yín jọ tó bá kó yín jọ ẹ wàá dìde lẹ́nu tó jẹ́ wípé subhanallah ìhòòhò lẹ́wà o gbogbo yín pátá kò ní sásọ lọ́rùn ẹnìkan nù yín ẹ̀ẹ́dì lẹ́nu tó jẹ́ wípé gbogbo hufat gbogbo irun ara yín èékánná gbogbo ẹ̀ yóò padà sára yín fẹ́ pé gbogbo ẹ̀ ó kún padà ọ̀rọ̀t ní o búrọ̀là tó jẹ́ wípé bọ́lọ̀ ń ṣe dá yín jọ tí wọ́n bí yín bísàlẹ̀ ara yín ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí padà lálẹ́ kìámà kámúgbàgbé pé hadith ni wà tí àwa ṣe sọ pé wa anta ya Rasulullah ànábì àtiwọ́n náà ànábì ní bẹ́ẹ̀ Aisha ọ̀rọ̀ ìwà balẹ̀ wù ní á ah, àwọn ni wọ́n ti gbé sáwọn ọkùnrin àtọ́bìnrin tí wọ́n ní wọn wọra wọn àwọn afọ àwọn máa di tọ́ ní níbi máa ń sọ̀rọ̀ àhàwá àlùyáwó kìyàmà ìgbóná gbòòrò ọjọ́ àlùkìyàmà ànábì ní wàhálà ọjọ́ náà pọ̀ débi pé ẹnìkan ò ní rìnà ríra ẹ̀ fún òwú àwọn ò ábẹ̀rẹ̀ bí ọ̀rẹ́ lómi. ọlọ́mọdé àrí wàhálà tí wàhálà bá dé tádàwọ̀ bá dé tìrìlá bá dé èyí máa ń ti ń ṣe mọ́ àṣẹ pé wàhálà ọjọ́ àlìkíámà yóò ti mọ́ pọlọ́lọ́ alẹ́ tó wà ń wò ní rí nàríra rẹ̀ à ń bèrè pé ọ̀rẹ́ lomi anábìrin bí wọ́n ṣe gbé wa dìde nìyẹn oníṣẹ́ bá gbé wa dìde bẹ́ẹ̀ anábìrin wa ní awwala khalqi nu'iduhu wọ́n dá wa padà sí bá a ṣe wà nígbà tó náà kọ́kọ́ dá wa inna kunna fa'i awo ọmọ ayà pé awala bada'na awala khalqin nu'idu wa'adan alayna inna kunna fa'ilin suratul anbiya anabi fi ayà yẹn ti káàfin mọ̀ wípé bí wọ́n ti bá wọn ti dá wọn gbà àkọ́kọ́ wáyé bẹ́ẹ̀ lọ́nà ògbà àdìdá lókè àná anabi wa sọ pé ala oní ẹtẹ ti kẹgbọ́ o wa inna awala khalqin yuksa yawmal qiyamah ibrahim alayhi salam. ألا وإنه سيجاو برجال من أمتي فيخذهم ذات الشمال فأقول يا رب أصحابي فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول كما قال العبد الصالح ibi tó kẹwàá nìyẹn anábì tó bá dàlí kìyàmà ọlọ́run ọba àlekè ọlá yóò wá kó àwọn àjọ mi jọ àwọn èèyàn mi wọn kó wọn jọ àwọn àjọ mi lè tó jẹ́ wípé apá òsì ni wọ́n tò wọ́n sí àbí pé wọ́n jáde wá láti apá òsì ànábì ni màá ma sọ pé ya Rabb ya Rabb màá ma kọ́ orí olúwa mi o asuhabi àwọn èèyàn mi fayuqal ọlọ́wọ́ a máa dá mi lóhùn mi pé. innaka la tadri ma ahdathu nígbà ó ti kú ò láyé ọmọ tí wọ́n ń padà ṣe lẹ́yìn rẹ̀ faqulu kama qala li abdi salih ànábì ní màá wá sọrú nǹkan tẹ́lu ọlọ́run ọba sọ́ọ̀lì tó sọ ẹrú ọlọ́ọ̀bá tó pè ní sọ́ọ̀lì jọ́nà òní Ìsá ní sọ́lá tó sálà ayé yìí tí Ìsá òfin dà lálẹ́ kìámà ànábì ló ń náwó aṣọ pé wà kúntù aléyìn ṣẹ́yìndà ìrẹ́ ọlọ́run ọba ìrẹ́ ọlọ́run ọba ìwọ lọ́mọ tí ń ṣe lóòótọ́ máa dùn tù fi àmì wà kúntù aléyìn ṣẹ́yìndà máa dùn tù fi nígbà mọ̀ ń bẹ láàrin wọn mọ̀ mọ̀ pé sàbẹ̀ gidi ni wọn mọ̀ mọ̀ pé títí bá wí há wọ́n ti tẹ̀lé mọ̀ mọ̀ pé wọ́n á máa tẹ̀lé ọ̀rọ̀ mi fàlámà tàwa fáìtà ni àmọ́ níbi ànábì yáyà yẹn lónìí fàlámà tàwàfáìtà ni nígbà tí ń sí láàrin wọn mọ́ àìsí láàrin tiwa máa tànábì ti kú ni àìsí láàrin Jésù máa tàwọn ọmọ ẹ̀yìn tiẹ̀ wọ́n gbé lọ sọ́mọ̀ ni kí ṣàìtọ́nù ọmọ dàrúbọ wa lórí torí kété ṣùgbọ́n bẹ wọ́n ká tó ká ibà yẹn náà lànàbí náà ká yìí ibà ń kú tiẹ̀ ni gbogbo alamọ tí wọ́n ń pè ní àyálò èdè fàlámà tàwàfáìtà ni nígbà tí ń sí láàrin wọn mọ́ bó ṣe lọ nìyẹn. alihamdulilayi lẹbi àkàjáde bá dà mọ àmọta. àbí nígbà wọn náà bá jí láàárọ̀ á ní adúgbò fọlọ ọbọba tó sọ wá di alàyè lẹ́yìn ìgbà tó ti pa wá tó sì pa wá lóòótọ́ ayé àlóní hákàdàlì àmì anabi wa ni ìrì ọlọ́run amẹ́rẹ́ ìgbà tí ọlọ́run bá ti mú mi kúrò láàrin wọn à ń tara kíkọ́ àríyìn wọlọ́mọ tí wà ń tà lá kúlì ṣẹ́yìn ṣẹ́yìn ìrẹ́ ọlọ́run ọba ìwọ ló sì pé gbogbo nǹkan pátápátá ìlòlè jẹ́lẹ̀ lè lé lórí. ìyẹn pé tó bá dàlí kíámà ọ̀rọ̀ tiwa náà tó bẹ́ẹ̀ mi jù ú pé wọlé ọ̀la wọlé ọ̀la àwa yóò bá Muhammad wọlé ọ̀la orin yẹn ò lọ tó bá dàlí ń sọ yìí anabi wa máa pariwo asuhabi asuhabi tamalo tafsir suratul kawthar àbí àwọn báàbù kutubu ahadith àbí kutubu làkìrà tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tẹ̀láṣẹ olórí wọ́n mú hadith wáyé pé tó bá dẹ̀ kíyámà àbí pé anabi ni tó bá yá àbí alámọ̀tò sáà tàbá ń kàn wá rẹ̀ pé tó bá yá àwọn kan padà máa jó lórí fún wa ẹ̀tọ́ wa wọ́n sì tiwọn. ẹ̀tọ́ wa ànábì láyé òní gbarẹ́ àfikọ́jẹ́ ma máa láwọn olórí kan tó jẹ́ pé ẹ̀tọ́ ti gbogbo èèyàn wọ́n sì máa jẹ́ mọ́ tiwọn wọn ò ní ṣe ẹ̀rí ojúṣe tiwọn fún wa wọ́n tún wọ́n máa béèrè ẹ̀tọ́ tiwọn lọ́wọ́ wa yẹn bá ba yín láyé ẹ fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn nkuntu mọmìnì ẹyọ ọmọ ya tabajọ ọmọ tabajọ olùgbàgbọ́ olùgbò anabi njọtọ sọ àwa náà sì ń bẹ njọ náà o abakọ ọlẹ ni o ṣùgbọ́n ṣẹlẹ̀ o anabi ni ẹ̀tọ́ tiwọn ẹfun yanni asama wa tọ́a tí o bá ti takò ọlọ́wí anabi wí wọ́n fẹ́ dá sùkú mùsùlùmí padà fún kèfèrí ẹ̀mẹ́gbà yẹn ìyẹn takò tọ́lọ́wù tí o bá ti takò ọlọ́wí anabi wí. ẹ̀sìn sámà ẹ̀gbọ́n tí wọ́n bá wù àkọ́ àìfẹ́ láṣẹ wọn. ọ̀dẹ́gbà kí wọn ò fún ilẹ̀ tọ́ yín ọ̀wọ́n ni wàsápù wá máa dàkú ẹ wá máa gbèrè tí lọ́dọ̀ ọlọ́run. jẹ̀má táyì tí gbèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ èèyàn lọ ní fún sí àjọba òfin kú. wọ́n rò pé yóò burú jù báyìí lọ ṣùgbọ́n ọlọ́run tẹ gbára lé wá ń toyín ó tún dùn wọn ó tún dùn wọn ah, pé àwọn òfin ilé ẹ̀ ẹ̀yin ẹ máa wo bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ máa wò àmọ́ ẹ wọn fún wọn anabi wa ni hata tẹlikọ́wùnì bí mo ń títí ẹ máa ṣe sùúrù ẹ máa sàmúmára hata tẹlikọ́wùnì ń dẹ̀lẹ́hàwù tẹ́ẹ̀fì wa pàdé mi níbi abàtà àlìjẹ níbi abàtà alḥawl abàtà yẹn náà ni alikawusar omi alikawusar yẹn náà ń pè ní alḥawl tẹ́sí pàdé mi lẹ̀ níwáyà mi tẹ̀ wájú ọlá tó báyìí ànábì wa máa bu omi yẹn fún wa omi yẹn funfun ju wàrà lọ ó dùn ju oyin lọ àtàwọn ìròyìn ìròyìn tó wà ń bẹ téèyàn bá mú ògbé òtún gbẹ̀yìn mọ́ mo kàn fẹ́ mú mi lókù èèyàn máa fìlì mímu yẹn láíláí abadiya anabi wa ma tó fọwọ́ ara rẹ̀ wa sallallahu alayhi wa sallam na anabi kọjá pẹ́sẹ̀ntì gbogbo ma fọwọ rẹ̀ kú wa tabawa to àwọn mọ̀láyìkà wà ní wọn àwọn àjàn àgbẹ̀kọ̀ lóla anabi sọ yìí wọn ti ya ẹ má fi súnà nẹ́bi ṣeré wọlé ọ̀la wọlé ọ̀la àlìkí àmọ́ òtún kálukú lásìrí ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé ká fi súnà ṣeré wọ́n sọ fọ́nà bíi pé mà tẹ́gìrì mà áhàdàfù báàdẹ̀ ọ̀ọ́mọ tí wọ́n ti dálẹ̀ áhàdàfù tí wọ́n ti dálẹ̀ ládàdálẹ̀ bídà ládàdálẹ̀ lẹ́yìn rẹ̀. ẹlẹ́mi ò mọ̀ wípé bọ́tí nígbà ń ṣe náà ṣe bí díà kọ́ ẹ dákun kọ́mìnà à ń tẹ táhàm àdìkọ́wò àdìbídìá yajibu alayka ẹn tatatọ́ dàbà min al-ulama kéèyàn tó lè máa sọ pé ilé ìbídìá ó gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ torí pé àwọn kankan ni ó tò tó wọ ọ̀wọ́n ọ̀wọ́n nígbà ọba àwọn tó ń pé àkíní ìkọ̀bá kankan lọ ọbọ̀ sínú ìbídìá ọkọ̀ọ̀kọ̀ wọ̀ bí kìtáàbù ṣé kíní tá à ń ṣe yìí tá à ń ṣe sí ọ̀tà kò kùránì ó lè má takò àmọ́ kọ́ má rí mẹ́ ó tún lọ wo bí súnà ṣé kíní ọ̀tà kò súnà tó o bá tún wo tó o rí mẹ́ ọwọ́ lọ ìjìmá àsọ̀hábà ìjìmá àtúndì ọ̀rọ̀ àwọn àbá tún pé méjì lórí ẹ̀ àwọn kan ní ìjìmá àsọ̀hábà nìkan ni àwọn kan nára ìjìmá àwùlàmáwùlà àṣírí ó lè jẹ́ apánupọ̀ àwọn tá ń pè láàfà kì ṣe irú wa yìí àwọn àáfàá nítumọ̀ àáfàá ní sẹ́ńtúrì yẹn ká máa sọ̀rọ̀ àwọn sheikh bumbaz àwọn Albani àwọn sọ́ọ̀lì fèmí àtàwọn tọ́jọ wọn in the century of ours àwọn àáfàá báwọn tí a ṣe àáfàá tí ọkàn lọ jí hadith kẹkà tí a máa fẹ́ o lórí hadith kẹkà lọ jí kà ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí bí wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ bá ti ń sọ hadith kan wọ́n ti mọ hadith ogún tó jẹ́ ń tẹ́ ẹ sọ́ńdàánù àbí tó gbé lẹ́sẹ̀ wàláyì ọtí ń jà bá kọjá bá ti jọ mú o gbogbo àwa tá a jọ ń tajà àwa tá a jókòó tá a jọ ń jókòó àwa náà àwa mọ̀ pé ọmọ kínú ọmọ kí ó làwọn ayé dàrí ọ̀dà máa torí pé kínú kíláàfì mọ̀ Allahu akbar tafsiru Jalalayn tafsiru Jalalayn àwọn méjì ni wọ́n kọ Jalaluddin àkọ́kọ́ Jalaluddin sí Al-Hanbali àbí al àfa àgbà nìyẹn ọkọ láti sọ́ràtù káàdì lọ sọ́ràtù náàsì nísù kúrán nìyẹn láti bẹ̀yẹ débàkọ́rọ̀ nísù tó kù nìyẹn ọwọ́ akọ́kọ́ kọ nísù àkọ́kọ́ tafsiri Jalalayn lọ́ba kú àwọn àfa wa ò pé tíra yìí sàǹfààní pọ̀ tafsiru àlàlógọ̀ ni sọlẹ́mọ̀ wò pé abọ́kú ń hmm, Ibnu Kathir ìṣẹ̀gbẹ́ ọ̀nì ìwùsùlùmù tí wọ́n jọ lò ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóbi jẹ́ pé àbíkẹ́ yẹn kẹ́kọ̀ọ́ mo ń sọ fẹ́ nìkan lánàá hadith mi máa ń bẹ́nu jẹ̀lá lẹ́yìn nígbà mi tẹ́ máa padà máa rí díẹ̀ díẹ̀ wa tẹ́ẹ̀ni bá nínú ibùdó kẹsì ní láíláí sọ̀hìn sí ni àìmọye àpẹẹrẹ kìí ṣe pé wọ́n ní wọ́n pé ló fi jẹ́ pé kéèyàn sá kéwù yanjú àwa ń kéwù lọ abẹ́rẹ́ òkú fi mà wá náà ibi máa ń lọ nígbà tí bàbá yìí kú wọ́n wá wò pé tí ẹ̀yẹ kọ́ parí wọ́n á ká ọmọ kéwù rẹ̀ jẹ́ bá a ṣe jọjọ́ kó yìí wọ́n wá ní àwọn wẹ́nìkan tí wọ́n parí tíra àfa yìí àmọ́ ń tọ̀ ń gbọ́dọ̀ jẹ́ onímọ̀ àdá sẹ̀bíìlì àdá sheikh tí ó dẹ lójú ọ̀nà lórí àfa tó kú yìí wọ́n á ká àwọn akẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ṣe tẹ́sì fún wọn kí tẹ́sì wọn ni wọ́n ṣe fún wọn wọ́n wá lẹ́nì kọ̀ọ̀kan wọn tó kí tíra yìí ló bọ̀ ni wọ́n fi tú wọ́n wá ní wọ́n fẹ́ ọmọ kí kọ̀ọ̀kan tó lè provide synonyms mutarodifat ọgọ́rùn fún gbólóhùn alijamalu kamel fún wa ní additional hundred words tí wọ́n máa túmọ̀ jamalu rẹ̀. ìgbà tí wọ́n wá dààmú ẹni tó wá rí mọ̀ nínú àwọn ọmọ akéjọ́ náà ó kọ́ tẹ̀ wá jẹ́ Jalaluddin Aṣayuti ọwọ́ àlọ́ ṣe déédéé okò àfa àwọn ìní wọn fi pété ẹni kìtàbù Jalalayn ṣé ẹ mọ̀ tó mọ̀ Jalalu tẹ́lẹ̀ jàláàlù ní nǹkan tó gbẹngbẹ gbẹngbẹ pé kìtáàbùn lè jàláàlẹ́yìn tíra táwọn jàláàlù méjì ṣe bóyá fẹ́ lò ń bẹ̀ ó wípé ọ̀rọ̀ ẹ̀sìn ní ṣe pẹ̀lú o tíra kún bá ní ké méjì ó kọ tí ń ní ké ẹyọ kan tíra bá ní ké méjì o ń Rakumi akọ olókọ Rakumi abo olókọ tó bá jẹ́ ràkúnmí tó ṣẹ̀ bímọ tọ́jọ́ lọ́dún kan olókọ kitabu lọ ka tíra kìtàbù zaka èèyàn tó wà rí pé a ah, sallallahu alaihi wasallam wọn lòdì mímọ E inú tíra zaka ànábi ẹ mọ adádi ẹ àmọ wò pé ràkúnmí yóò fẹ́ dẹ́ àdúmọ̀ yẹn lójú ràkúnmí náà wọ́n ti sọ ẹlọ́dún kan bẹ èdè ọlọ́dún kan tó tún lóyún wọ́n ó kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìní ọmọ ajẹ́ ọ̀tọ̀ ni budna ọ̀tọ̀ ni jamal ọ̀tọ̀ ni bukht ràkúnmí náà ní sí jẹ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́ àánú ọmọ ẹ̀ka òun náà ní jẹ́ nẹ́ẹ̀kọ́ nẹ́ẹ̀kọ́ tàlá àbúrúkọ bẹ́ẹ̀ ló ṣe wá lọ ntí mo fẹ́ fàyọ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí kéèyàn ó gbìyànjú láti má ibi dúkó tó máa dá wàhálà rẹ̀ láwùjọ ibi tí mo ti kú òní pé wọ́n sọ fáwọn ẹni pé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ọmọ tí wọ́n ti hà dáfà tí wọ́n ti dálẹ̀ kótó nígbà tó kú bẹ́ẹ̀ ẹlòmíràn wà ní ẹ eh, oníbídíà lẹ́yìn gan ẹ wá bílẹ̀ èmi kọ́ sàlàyé kí ni jẹ́ bídíà yọ wà ní ma yọ wà ní ma khalafa sunna fa huwa bídíà pé ntọ́ bá ti yapa màfà yíyà bídíà ntọ́ bá ti yapa sunna bídíà ni ntọ́ wí yẹn ọjọ́ ọ̀rọ̀ àmọ́ kì í sọ̀rọ̀ torí pé àìmọye nǹkan ni òní wá fákọ̀ sunna àmọ́ tí èsè bídíà yóò wá ní hukumu mi yóò ní hukumu jawaz abu amina fìlà àwọn tí wọ́n gẹ̀ yìí kìí ṣe súnà wàláì kìí ṣe bídíà lẹ́wọ̀ hukmu jawaz léèsì ṣe súnà ni kìí ṣe súnà ṣùgbọ́n lẹ́wọ̀ hukmu jawaz àwa ní súnà tó wà ní olójú méjì súnàtù wà tọ́jú pé súnàtù mustahabba àti súnàtù wájibà súnà kan bẹ ọ̀ràn yẹn ní èèyàn gbọ́dọ̀ má ṣe é àwọn súnà kan mẹ mustahaba ni afẹ́ ká ṣe ni súnà arúgbọ̀n ẹ̀yìn ọlọ́gbẹ́ dá sí téèyàn bá déwájú ọlọ́run tí ò bẹ̀rù gbẹ̀ níbẹ̀ tó ní tí wàá mú kó wàhálà yóò jìyà èmi kọ́ mọ́ sọ àwọn àfẹ́sẹ̀ wọn sọ ṣùgbọ́n èèyàn kì í dé fìlà sunnatu mustahaba ni akálàṣe ìmáàmù Ibn Taymiyyah ó pè àṣà kéèsì yìí ó lẹ́nìkẹ́ni tó bá jẹ́ pé ọba dùà conscious ẹni tó bá mú ní tẹ́sí rẹ̀ kò ní fi súnà kankan ṣeré torí pé kódà torí pé téèyàn bá sọ́ra wọ́n bẹ̀ eh, mustahabu ní kúmẹ́lẹ́ àfáàrí àwọn àfáà ẹni rẹ̀ wọ́n fi kankan ṣeré torí pé yorùbá náà bá wọn ní ẹ̀yìn bóòdù ọ̀sẹ̀ máa ń wí kò tó nǹkan kò tó fìlà mọ̀lẹ́kù pẹ́ẹ́kì nígbà bàbá bẹ̀rẹ̀ mọ́láwà níbi ṣe máa tó ni ńgbà òye àgbẹ̀kọ̀ tó bẹ́yẹn wọ́n sọ̀rọ̀ àwọn kéékèèké ń gbọ̀ ya láwà ní dàmọ́ bá a ṣe pọ̀ tó ń bì bóyá arọ́ láwà ní kà tàbí kò tó nǹkan kò tó nǹkan fìlà dàmọ́ kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan à ń ẹni rí torí pé láti kíámà sọ̀rọ̀ yẹnyẹn nìkan la fẹ́ fi gba dáadáa wájú ọlọ́wọ́ bá ní àdàbí tó wọ́n dẹ̀ nìkan wọn tó bá yẹ̀rù yẹ̀rù tán wọn àni wọn irun rẹ̀ yìí irun yìí ọ̀dà kila le ọlọ́run ẹlọ́gbọ́n bá ń bu àwọn ẹ̀wá filẹ̀ kẹ́mi bá ń fi kóma ẹ̀mi bá ń kóma ọlọ́run fẹ́ kẹ́ni kẹ́kọ́ díẹ̀ ilé ọ̀sẹ̀ ni súnà ọ̀sẹ̀ kòtó nǹkan kòtó nǹkan yìí jama ibi àti kúrò ni pé wọ́n sọ fún anabi bẹ́ẹ̀ anabi ní fàákùl kàmẹ́ kọ́lẹ̀ abdul sọ́ọ̀lì anabi alọ́ọ̀lù wọn kà á yà yẹn pé ìrẹ ọlọ́wọ́n bá ń gbè mí kúrò láàrin wọn ìgbà mo ń bẹ láàrin wọn mo lè sọ ń ìgbà tí ń sin bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ọmọ ń ìwọ ló lẹ́rìí lórí wọn o ntọ́ àdìbàwùn fa iná omi ìbàdí ìbàdàk tọ́ba fìyà jẹ wọn ẹrú rẹ ni ẹrú rẹ ni wọn ṣe tọ́ba ti forí jì wọn ọlọ́ọ̀ba ìwọ lọ́ba aziz al àwọn afa wọn ni. wọ́n ní ó yọ ọ pé lẹ́lì ọlọ́ọ̀ba àlekè ọlọ́run ní foríjì kèfèrí o tó gbé ṣírìkù déwájú ọlọ́run gbólóhùn ọlọ́ọ̀ba ọtọ́ bá sì fẹ́ foríjì wọn lè sọ àhìbì tàwùbà fẹ́ni tó bá ti wá túbà kó tó kú ni o ìyẹn ni pé ọlọ́run lè foríjì àwọn ètò ti ṣe sẹ́yìn àmọ́pẹ́ nìkan jẹ́ mushrik yóò pọ̀ ọlọ́run ní ẹ mẹ́ta àbí yóò sọ pé kò sọ ọlọ́run àbí yóò ní méjì àbọ̀ àbí yóò ní ẹgbẹ̀rún yóò àdéwájú ọlọ́run àní àforíjì kan mọ́ kò sí lálẹ́ kìá máa wò àwọn àfọ àkàn ní ìparí àyà yẹn wà á ń tẹ̀lé aziz hakim wọn làwọn kan máa ń kà pé wà á ń ta gọfúrú rọhìn wọn ní tẹ̀gbọ́n ni pé wọn ní olóṣèdéédé gbólóhùn tá à ń bá bọ̀ wà á ń ta fàtàlẹ̀hù tó bá sì foríjì wọn ìnáka à ń ta gọfúrú rọhìn wọn ní sọ ìtumọ̀ aziz hakim bẹ́ẹ̀ gọfúrú rọhìn ni àwọn àfáà ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní gbólù ìkakúka ní o lára àwọn tó ń pè ní kìrọ́ àtún ṣáàbà kìrọ́ àtún jẹ́ pé strange wọ́n ní kò wọlé o wọ́n ní torí pé níbẹ̀ yẹn tọ́lọ̀ ọba bá fìyà jẹ wọ́n azizul hakimu abiyi lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n ni ńlọ́lọ́lé wọn lórí bọ́lọ̀ ń bá foríjì wọn azizun hakimu ọlọ́run ọba tó lò náà ni pé ó lọ agbára àti yẹ náà ni sọ pé ó lè foríjì wọn tó bá fún wọn ní kò wọlé wọn ní kò wọlé náà. kọ́lá lọ́wọ́ àsìnà kọ́lá lọ́wọ́ àtà yẹ́wò yàn fà sọ́ di kí iná sí ní gbogbo láhùn jà náà tó tẹ́jú ní ní ìdásí hàlẹ́ àdìhàrù kọ́lé dì iná sí ha abàdá. رضي الله عنه ورضوا عنه ذلك لفوز عظيم síwájú ká tó lọ mo sọ fún wa pé àwọn àfa kan sọ pé àyàtà kàtẹ́ yìí àwọn kan sọ wípé takdim wa takhir ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ní túmọ̀ ẹ̀ pé ọlọ́run sọ pé ìbí sọ sọ pé ìntò àbí hùn fa innaka antal azizul hakim wọ́n ní takdim nìyẹn nke ètò àdìbàhùn ọlọ́ntọ́ bá fìyà jẹ wọn fa innaka antal azizul hakim ìwọ ọlọ́wọ́ba ìwọ ọlọ́ba bíyì ọba ọ̀jọ̀gbọ́n wa in tagfiradahum fa innahum ibadak tó bá sì fìyà jẹ wọn ẹrú rẹ náà ni wọn ìbẹ̀rù ẹni tó bá wọ̀ ló lè fi ṣe wọ́n ní wajhu kalam àlà nasakihi ọ̀rọ̀ a sì máa gbábẹ́ wà lóòótọ́ ẹgbẹ́ báyẹn ṣe lọ wọ́n ní adẹ́tẹ́ hukumu takdir wa ta'khir àwọn ọmọ ẹlẹ́kẹ́ nìyẹn yé dáadáa àmọ́ tí mò ń tún ẹgbọ́ yé báyẹn ṣe wá tẹ́lẹ̀ ni pé into abdulbawu fa ibadu bọ fa ibadu kìí yẹn wọ́n ní ọlọ́run mu wá bẹ́ẹ̀ ni ntọ́wà bẹ́ẹ̀ ni pé fàǹtà aziz hakim ìyẹn lọ́ba into azibahum ńlọ́ba mu gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì wà ń tẹ́kùfínú làwọn tó bá fi orí jì wọ́n fàyínà òfin into azibahum fàyínà òfin ìbàdàn tó bá fìyà jẹ wọ́n ẹrú rẹ ni wọ́n tó bá wọ ẹni ló lè fẹ́ wíwẹ̀ ṣe wà ń tẹ́kùfínú làwọn tùmọ́tò ọba wa forí jì wọ́n ìnẹ́ka ń tara azizul hakim ọba bíyì ọba ọ̀jọ̀gbẹ́ni ọ wọ́n ní ọlọ́nkà tó gbóló yẹn léè tó yẹ kọjọ kó dorí koro tẹ́lẹ̀ ní ìkọ̀ọ̀kan ìtọ́wà wájú tẹ̀yìn lọ́ba lọ ìtọ́wà lẹ́yìn tíwájú lọ́ba lọ ìyẹn ń bẹ nínú èdè lárúbáwá kò sí nínú èdè ìbò kò sì bá yorùbá wá ìyẹn lárúbáwá fi nípọn ló fi gbóyà ló fi ríjì ju àwọn èdè yòókù lọ àbí pé anabi sallallahu alaihi wasallam níjọ́ kan ìkànnì àwọn sọ̀hábà ridwan alaihim ajma'in ó ní anabi ń kírun náfìlà ọlọ́wọ́ adébi ayàtà kàyí ó ń ṣe ọlọ́wọ́ wàá rí kò wàá dákẹ́ débi pé kò kí ju rákà méjì lọ títí títí tilẹ̀ fi mọ́ ayẹ̀ nísàǹkpara nísàǹkpara ayẹ̀ nísàǹkpara ń tu àbúrò ìbàwọ́. فإن فإن تعذبهم فإنه عبادك وإن تكفرت له فإن إنك أنت العزيز الحكيم ayé la Nábì sàn para tilẹ̀ fi ma onígbà tilẹ̀ wá ma nsọlọ́jọ́ wípé Ànábì tún sunkún débi pé ọlọ́run wa kí Jibril alayhi salatu wa salam kọlọ ọba Ànábì sallallahu alayhi wa salam Jibril wa bá Ànábì Jibril wa ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam máa yù kí ọlọ́run ní kíkiri ọbẹ̀ lọ́wọ́ ànábì ànábì sọnù hadith yẹn pé ọlọ́run ti máa ń tóun torí ẹ̀ sunkún àmọ́ ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ ó wọn ní kíkiri ọbẹ̀ lọ́wọ́ ànábì rẹ̀ jìbìrì jìbìrì rẹ̀ alayhi salam fa akhbarahu rasulu sallallahu alaihi wasallam bima ànábì wa fúnrò pẹ̀lú pé tí ń gbà lẹ́kùn ní àyà ètò nǹka yìí wọ́n wọ àlẹ́m ó sì mọ̀ wípé ọlọ́ọ̀bà àlekè ọlá mọ̀ faqala Allah ọlọ́ọ̀bà àlekè ọlá wa sọ pé yá Jibril ìrẹ Jibril idhhab ila Muhammad padà lọ sọ́dọ̀ ànábì Muhammad sọ́dọ̀ faqul lahu lọ sọ fún pé inna sanurdika fi ummatik wala nasuuk lọ sọ fún pé àwọn ọlọ́ọ̀bà á nínú pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ yẹn ni pé tí ó dùn ọ́nú láṣẹ fún ọ nípa àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọlọ́wọ́n ọba àní kó bànújẹ́ fún ọ yẹn pé lálẹ́ kíámà ntí ó ṣẹlẹ̀ sáwọn ahúmọ̀ anábì sallallahu alaihi wasallam ìdùnnú ni àmì mẹ́bàbí o ilẹ̀ Yorùbá àwọn bàbá wa ní nǹkan kan lè máa bù nù àwọ̀ tó ní ẹnu ẹ̀kẹ́ ẹ̀dá kan ẹ bá máa ní jẹ o àbí màwí ni nǹkan kan sẹ́ lè yóò bù nù àwọ̀ tó ẹ̀dá kan ẹ bá máa ní jẹ ẹ máa gẹ́ ni o ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ni o nǹkan kan lè yóò fi bẹ́ẹ̀. nǹkan kan lè yóò gbé déwájú tí o fi pé ọlọ́run ó yọnu sí ẹ̀pẹ́ láwọn ẹni yọnu sọ fún anabi ọba sanudika ala umetic a yọ nínú pẹ̀lú àwọn ọmọ yẹn ká ní bọ́ọ̀lù jẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn lábìkì àmọ́ kí bàbá lórí eléyìí hadith mi ní sọ wípé tó bá dà gbogbo ayé pátápátá látòrí Adam tó fi dúró àwọn tí ó kú ò láyé kẹ́yìn tó bá dà sìkò tá a fẹ́ wà lè náà sáfútà tó wà lè náà one hundred and twenty sufufu ni one hundred and twenty lines line kẹ́bọ̀ ní sẹ́ àgùntò fi ẹ̀mí láì yẹ yí ọlọ́run in one hundred and twenty lines yìí ànábì ní ọgọ́rin bẹ́ẹ̀ tàmánú nàmí ní ha. eighteen ti làwọn na ànábì nìkan ogójì làwọn ànábì ọlọ́run yòókù ni wọ́n pè mọ́ra wọn lọ́wọ́ abẹ́tún ṣe èméjì ẹgbẹ́ bíi sọ ni àwọn èèyàn níjọ níjọ mi ó èèyàn kan tẹ̀lé ẹlòmíì èèyàn méjì anabi mi ó kọjá kò ní láti tẹ̀lé ó ní ìjọ ńlá kan sọ ni sẹ́sìn mi ọdún tí musa lò láyé àwọn anabi dá ń sọ yìí wọ́n lọ àìmọye ọdún tẹ̀ pé nuwari salatu wasalam ọbẹ̀ ẹ̀dùn eight thousand of year láyé síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé òun náà wọ́n mọ níbà jamaa ó fi hàn wípé ọlọ́run ọba ti gbàdúrà anabi gẹ́gẹ́ bó ti sọ ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ o ṣé mi àti ẹ ǹjẹ́ alérò bá wà nínú ìyọnu ọjọ́ náà ṣáà ansa na ká wà ń bẹ ló fi jẹ́ wípé ẹnikẹ́ni tọ́rọ̀ rẹ̀ bá lọ jásínà lálìkì àmà wàláhì kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bí kò sórí ibú ńlá lọ kí la tún fẹ́ kọ́ ló ṣe fún wa àwọn àjọ yìí náà ni tá a bá kírun kan mélòó wọn láàfin ad nínú twenty seven ẹ ti gbà mí ni ànábìsọ fún àwọn sọ̀hábà ó ní ó fẹ́ ẹ̀yá ní tí màá pàdé àwọn ọmọ ẹ̀yá mi kílẹ̀ lẹ́sùhábì alẹ́sìnà alẹ́sìnà bíi àṣùhábì àwọn sàhábì ní àwọn ẹsẹ alẹ́sìnà bíi ìkọ̀wáni àwọn ẹsẹ ọmọ ẹ̀yà rẹ̀ oníbẹ̀lẹ̀ àǹtùmọ̀ àṣùhábì sàhábì mi lásán lẹ́yìn akẹjọ lògbà ni ó láwọn tí mò ń sọ yìí n ò ní rìn ní ànẹ́bí wọ́n kàn gbọ́ pé ànẹ́bí kan wáyé rí ó wí báyìí ó wí báyìí wọ́n sì máa tẹ̀lé wàláyé àdéhùn ńlá ni kéèyàn mọ́ tẹ̀lé sínú ànẹ́bí ẹ wo orí tá a rí bẹ anabi kan wá ó ní a ní fojú kan a sì wọ́n lọ anabi wí bẹ́ẹ̀ wú bẹ́ẹ̀ a sì máa tẹ̀lé anabi làwọn tí mo sọ tí wọ́n bá ṣiṣẹ́ kan àádọ́ta lọ́nà ọba mi fún wọn fifty rewards àwa yìí náà yìí ṣùgbọ́n ẹ̀wọ̀n àgbáyà kọ́lá sọ pé bọ́lá ń bá ti gbójú sẹ́kẹ̀ dìde báyìí náà ní sẹ́tọ́ náà kó sùkẹ̀ dìde látọ̀dọ̀ tiẹ̀ náà wọ́n ní jọ́ta níbi káwọn sàhábà ní sayyidul maghfirah àbí sayyidul istighfar اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت Ànábì lẹni tó bá wí lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ gbogbo aburú tó ṣe bó ẹsẹ̀ tó lọ́wọ́ hadani àbúrò ìtọ́gàjù nìyẹn àwọn ọmọlẹ́yìn ṣẹ́tọ̀ wa lọ bá ń tí máa jábọ̀ fún pé à iṣẹ́ àwọn ti bàjẹ́ wọ́n ń sunkún ní kí ló dé wọ́n wá sọ nǹkan níbi kan ọmọ lẹ́yìn ẹ̀ ọwọ́ àti ọlọ́kàn balẹ̀ ó ní ẹ mọ̀ wọ́rí àwọn tí wọ́n gbọ́ lẹ́yìn ẹ̀ nìkan ni wọ́n mú lò mélòó ni wàá ló ti ṣe láàárọ̀ ìjọ la ti ṣe kẹ́yìn jẹ̀mọ́ à ṣàìtàn ọ̀fẹ́ jẹ́ arọ́nà lọ àwọn náà sì ń gbà fún un torí pé bá a ṣe ń sọ ti ń dùn mọ́ wáyé ọlọ́run sàdé nǹkan nàbí o àdéhùn yóò dẹ̀ ṣẹ àmọ́ sáwọ́ wà opportunity tẹnu tá à ń gbáyé ṣe ọlọ́run wà níbi máa yú ẹ nínú sanudíìkà látara rídọ̀ sanudíìkà máa yọ nínú àlà òmẹ́tì lórí àwọn àjọ rẹ torí pé àmì kọ́dà nù rìwáyà tó bá ti ń gbà nàbí dé báyìí lójú àlìkè àmà nàbí wọn kọ́kọ́ dìde nínú sàárè bí ti ń jí báyìí níjọ́ wọn bẹ̀rẹ̀ ni pé ummati ummati mọ́lákù jìbúrí lọ́wọ́ aṣọ ah, gbogbo ọ̀nà ò ti gbẹ́ni kẹ̀kẹ́ dìde ìwọ náà lakọ́kọ́ wá jìdìde nù sáré sallallahu alaihi wasallam ìwọ náà lakọ́kọ́ wá jìdìde at every point in time nítorí bí ọ̀sán máa wí ni pé àwọn ọmọ ẹlẹ́yìn mi àwọn ọmọ ẹlẹ́yìn mi awọ́ ẹni àwọn àfa wọn ló débi pé ànábì gbó lọ́jọ́ orí ó gbó lára jọjọ́ orí ẹ̀ lọ nítorí wàhálà húmẹ̀ kò ní bá mú o pẹ̀lú bí kẹ́hìn ti pọ̀ tó kéèyàn tún á pàdánù opportunity lálùkì àmọ́ gbogbo ń tá a bá mọ̀ pé ọlọ́run wí ànẹ́bí wẹ́n mẹ́jẹ̀ àfi ṣeré o ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ náà o béèrè mẹ́ni béèrè ọlọ́run dákun mẹ́jẹ̀ àṣẹ ìsìnwọ̀n náà ọlọ́run ní ẹnikẹ́ni tọ́lọ́ ń bá dà wọ́n zúzẹ̀ àníná fakọd fàáza fawzan àwìmá ẹnikẹ́ni ẹgbọ́n tọ́lọ́ ń lò zúzẹ̀ ẹni tọ́lọ́ bá jẹ́ kó escape ọkọ̀ pass through náà ọgbà bẹ̀ kọ́ ọwọ́ ẹ̀ ó ní narrow escape kọ̀ wọná kọjá ń bẹ̀ ah ọlọ́run bá ní ó fún ọlọ́run ní wí olóńtọ́ ti jẹ èrè èrè tó tóbi ni ọlọ́run dákun méjì àwọn náà ayé àtọ́ka ìgbà wò. naam. قال الله هذا يوم هذا يوم ينفع الصادقين الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنه ورضوا عنه ذلك الفوز العظيم ọlọ́ọ̀bá àlekíọ́lá sọ pé lọ́jọ́ tó jẹ́ wípé yanfa'u sadiqina sidquhum ọjọ́ tó jẹ́ wípé òdodo yóò ṣe àwọn olódodo láǹfààní lọ́jọ́ àlìkìyàmẹ̀ ọmọlúàbí tayé yìí kò débẹ̀ gbogbo tẹ́tí wọn pè é ọmọlúàbí ẹ ẹ mọ àwọn chief ni chief kíníkà nìyẹn kò dálé kìyàmẹ̀ ẹ mọ wọn ni bàbá chief sososo kíníkà nìyẹn kò dálé kìyàmẹ̀ ẹ mọ ọmọ professor kíníkà kò dálé kìyàmẹ̀ olówó ayé kò débẹ̀ ọba ayé kò débẹ̀ ntọ́nà ọjà mọ̀ ní wípé lọ́jọ́ tó yẹ pé láyà ń fa olùmọ̀ẹ́lì wọlé ẹbẹ̀ nù. gbogbo téèyàn máa ń pè ní dúkìá ọjọ́ tí ò ní wúlò gbogbo téèyàn máa ń pè lọ́mọ ọjọ́ tí ò ní sàǹfààní fẹ́ tóbi. yàmọ yàfẹ́ olùmọ̀ẹ́lì mi ní àfi lọ́jọ́ tó yẹ pé ọmọ nìyẹn yọ sá fún bùsàn fúnrẹ̀ndẹ̀ wà ó mìhì wà á bí ọmọ sá fún yẹ mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mi yọ sá fún yẹ wà á bí ọmọ sàrọ̀ fún bàbá ẹ̀ wà sọ ahibatihi wà bá ní ṣẹ́bẹ̀ ni ọmọ sá fún àwọn ọ̀rẹ́ rẹ̀ club twenty club kìnnìkẹ́ gbogbo ẹ̀ kálíbọ̀ sá fúnra wọn lọ́lọ́run náà lọ́dọ̀ ẹ pé níjọ́ náà ọmọnìyàn kọ̀ọ̀kan kó lè múrí yàwó méjì ṣáàní yògùnì kálukú tiẹ̀ ni ó tó gbé tí kálukú ni ó tó ẹnì kan rí rẹ́ lómi yorùbá wọn ní tinubu ajomi tọjọ mẹ́rin táyìn là kọ́kọ́ yẹjú lọ́jọ́ nìyẹn gbàgbé kò ń bímọ ọkọ gbàgbé ìyàwó ìyàwó gbàgbé ọmọ tí kálukú kálukú ọmọ sán bò ní ṣe là lónìí ọlọ́run wa lọ́jọ́ yẹn lọ́jọ́ tó jẹ́ wípé nǹkan kò ní wúlò àmọ́ tí ó wúlò ni pé yàwó ma yàwó ma yóò fà ó ọjọ́ kí tí ó sàǹfààní ń jọ náà òun náà ni tí ó sàǹfààní lè sọ̀dí dín fáwọn sọ̀dí kùn mẹ́nu àwọn onísọ̀dìkì àwọn tó jẹ́ wípé wọ́n sọ̀dákọ̀ ọlọ́run ọba wọ́n pe ọlọ́run lódodo lórí nítorí wọn wá ṣe láyé bẹ́ẹ̀ máa tẹ̀lé àyàkùnrin nǹkan wọn kì í gún àkì í gún àkì í jà yẹn ọlọ́run wíbẹ̀ ìpè é jiyàn wọ́n sọ pé ọlọ́run náà understand ẹ̀ ẹ wo gbogbo yẹn wọ́n ṣe é ṣe mà wọ́n wíbẹ̀ tọ́lọ́ ń bá ti pàṣẹ wọ́n máa ń sọ̀dákọ̀ àṣẹ ọlọ́run ọba bákan náà wọ́n máa ń sọ̀dákọ̀ ọ̀rọ̀ ànẹ́bì bí a ṣe ń pọ̀rọ̀ ọlọ́run lódodo ló ń pọ̀rọ̀ ànábì lódodo sọ̀lá dàbí sọ̀lá àwọn afáàní bíi fíìlìhìm wà wọn bíi afáàní wà àmàlìhìm pẹ̀lú ṣe tí wọ́n ń ṣe they work in, in accordance with the Quran and Sunnah wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú pé wí òdodo ni wí òdodo ni iṣẹ́ ọlọ́run wá lọ́jọ́ tó yẹ pé yá ń fa òsọ́ọ̀dì dìín àwọn tí wọ́n ń wù òdodo yìí àwọn tí wọ́n pọ̀ lọ́run lólóòótọ́ tí wọ́n pa nẹ́bì lólóòótọ́ yìí lọ́jọ́ tó yẹ pé yá ń fẹ́ òun sídi òun òótọ́ àwọn tí ń sọ láyé ibi tí ó ti wúlò lànìkẹ́ àmà níjọ́ tó tọ̀ wọ́n sàǹfààní fún un nígbà tó wọn yóò àsàǹfààní wọn àrí pé ṣùgbọ́n dáa kéèyàn máa ń ṣe kíni ta ló jí àkàrà ó lé mi ni ìyẹn náà lè wọnú ẹ̀ àmú nǹkan là kọ́kọ́ àti wọ́n sòótọ́ nípa ọlọ́run ọba ta ló yẹ ká máa sìn ó dá gbogbo èèyàn lọ́mọ̀ ọ̀kan ṣoṣo ló ká máa sìn àbẹ́ẹ̀mí tá à ń pè mi mo máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà Abbas kọjá ẹrú sìn fún ẹnì kankan tí ń pè ní olúwa àfi kọ́ jẹ́ pé ẹrú yẹn olúwa rẹ̀ yẹn ló dá onítọ́jú ẹ̀ òun náà ni ó sì pa gbogbo táwọn yẹn ń pè lọ́lọ́run ẹgbẹ́ rẹ̀ pèsè lọ́dà wọn ọlọ́run rẹ̀ ń bára sí táwọn yẹn ń pè ni wọ́n yọ̀ lẹ́dẹ̀ẹ́bí kí ò lè dẹ́ ṣe dá ọ̀lẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run tọ́ba tún wá gba nínú tí wọ́n mọ àbọ̀ gba búrẹ́dì lọ́wọ́ wọn wàhálà ìwọ̀n ní dàgbàrà lọ́wọ́ ẹ̀. ọlọ́ni ẹni tí ń tọrọ nǹkan lọ́wọ́ èèyàn ọ̀lẹ ni ẹni tí wọ́n ń pè lọ́lọ́yin ọ̀lẹ ló náà ọ̀lẹ ń pọ̀lẹ́ ẹ sọ fáwọn èèyàn tí wọ́n ń pe òògùn lọ́lọ́run ẹni pé ẹbí ó lè gbé sóògùn lọ́dá wọn kò ní ìdíkà béèrè ìtàn Ògún fi hàn wípé kọ̀dẹ́nì kankan torí pé ilẹ̀ Yorùbá wọn ti bí ilẹ̀ Yorùbá wọn ti bí kọ́dà ọ̀daràn ni dánadánà lògún ẹni tí ń bọ Ṣàngó ẹni kò sọ fún akófinà ìpín Ṣàngó lóbi àmọ́ kò sẹ́ fi rinlẹ̀ torí pé ìtàn jẹ́ àmọ̀ pé inú ìran Odùduwà ni Ṣàngó ti jáde ọmọ ọmọ ni Ọ̀yọ́ ni ẹ ti bí ìtànjẹ́ àmà a rẹ̀ ṣe rìn àǹjẹ̀nu ló kọ́nú ẹ̀wọ́n ló di kíní kà ni àwọn kẹ́ni omi sọ̀rọ̀ nìyàwó ẹ̀ wọ́n lọ́wọ́ omi sọ̀rọ̀ náà gbogbo yẹn kà nídìí ẹ̀ àmọ́ ń dá ni pé gbogbo wọn yẹn ìtànjẹ́ pé ẹrú ọlọ́run làwọn náà torí pé àmọ̀ ìyá àti bàbá fún Jésù a sọ fún pé rọ́ni torí pé àmọ̀ tó amalubi tí ẹ ti bí ẹnikẹ́ni kan sọ fún wa pé Muhammad ìlọ́lọ́wọ́ bá ń sallallahu alaihi wasallam Isa ni salatu wasalam àbí Isa náà sallallahu alaihi wasallam àlèlófò náà fèrèwáyà sallallahu alaihi wasallam àlèsọ fún Isa ni salatu wasalam ẹnikẹ́ni kan sọ fún wa pé Muhammad àtọ̀ gbogbo kùrọ̀ ni bàbá tó bí Muhammad Abdullahi jẹ́ ìyá rẹ̀ Amina ni Mẹ́kà wọ́n sì ti bí ọ̀dà ẹ̀sọ́ fẹ́ni tí ń bọ ògún kó sọ pé ògún ni kọ́pà mi. torí kọ́gbọ́n náà àpága ní ṣe ń bọ́ kọ̀fẹ́ kọ̀fẹ́ kúkú ògún ẹ̀sọ́ fún Ṣàngó kó ní kí Ṣàngó ọ̀pá wọn ara ni kọ́pà ń dànù kó lé wí bẹ́ẹ̀ ẹ̀sọ́ ń sin Jésù kó sọ fún abáyé pé Jésù ni ọ̀pá kò ṣeé ṣe. ṣùgbọ́n wa isi à ọlọ́run a lè fi gbé ẹnu lọ dá wa kọ́dà ńlá tún ń bẹ̀ kọ́ pa wa ọlọ́run ikú àtọ̀dọ̀ rẹ ni mò ń tọrọ ó ń kí mùsùlùmí nìkan ní wa wà lẹ́wọ̀n ṣe fún máa pe ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìgbàgbọ́ èké àti ìgbàgbọ́ òdodo ni ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn bàbá yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹnìkan sẹ́nìkan sọ lórí whatsapp láìpẹ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah ó ní Ibn Taymiyyah sọ pé àwọn kàwárìjì àwọn mùsùlùmí tá a jọ lògòkò wọn kèfèrí á lè gòkò wọn kèfèrí ìtẹ́kẹ̀ kan ni pé fíkọ́tù bọ́ọ̀là kí wọ́n ṣìnà ó ní kódà bàbá wa ń sọ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pèrè ní alùsùnà wal jamaa tọ́wọ́ ń pè àwọn kan ní wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní ìjọ seventy two tánàbí ìṣọ́ seventy tánàbí islam ó kù sí tọ́lẹ̀ kan ní ọwọ́ àlìjẹ́nà wọ́n ní seventy two tó kù àròbí àlẹ́ ní sẹ́ni bẹ́ẹ̀ lórí ẹ bá fẹ́ wò mọ̀júmọ̀ fatawa lọ́rẹ́ mi ẹ̀ kó tó gbé ọ ní ibùdó tẹ́mi sọ pé seventy two yẹn ẹni tó bá pè wọ́n ń kèfèrí òǹtọ̀ ń lọ yapa àwọn alùsùnà wal jàmáà òun ló yapa àwọn sálàf wọn ò sọ pé seventy two yẹn pé kèfèrí ni wọn. kátó wá sọ kí yẹn sọ pé dorúkọ ẹ̀sìn jẹ́mẹ́ ẹ̀mẹ́sẹ̀ ló di kèfèrí ẹ̀yìnlẹ̀ tẹ̀lé àwọn ni wọ́n ń ṣe bídíà ṣùgbọ́n wọn ò mọ aláyé. jàmáà ibi tá a ti kú ò ní pé sídìkù ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn bàbá wa yẹn nítorí pé wọ́n láwọn ìṣesí kan lọ́wọ́ tá a bá kan tó ń pè ní kófòrò gbà wá ha kèfèrí tó fojú hàn náà lọ́wọ́ láàánú kàfẹ́rù hùm àgọ́dọ̀ kò ń kèfèrí gbólóhùn yẹn burú gan ee ànábì kí wàá ń lọ ẹni tó ń pè yẹn kèfèrí kó ṣọ́ra o torí pé tọ́ba téèyàn bá sọ pé yà káàfin yà ń ta káàfin tọ́ọ̀pọ̀ ẹnìkan kèfèrí ànábì ní ọ̀ràn yẹn ní ẹnìkan náà méjèèjì gbọ́dọ̀ jẹ́ kèfèrí ó ní tí wọ́n bá lọ wọ ẹni tó pè mí ètí ìbá ṣe ó jẹ́ pé ọ̀ràn yẹn ní kèfèrí yẹn padà sórí ìtúwọ́ tó ń gbé bẹ́ẹ̀ ọ̀wá bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa tí wọ́n ń lẹ kúfúrú mẹ́wàá wọ́n ti ń tètè kúfúrú náà torí pé wọ́n sọ bí ká sọ pé àbúrò rẹ̀ làwọn àbúrò rẹ̀ làtọ̀ ẹ pé wọ́n ń ṣe mistake wọ́n ń tẹ kúfúrú sí sọ̀hábà tọ́ánù sọ̀hábà ẹ̀ mọ̀ bí tẹ́ ti bẹ̀rẹ̀ náà ìrìn wọn ti ń jọ bẹ́ẹ̀

èyàn lè má lọ́rọ̀ kọ́dà èyàn lè má gbajúmọ̀ mo máa tẹnu hadith yìí náà ó ń ṣe ọlọ́run wọn lọ sọ pé inna Allaha yu'ti dunya liman yuhibbu wa man la yuhibbu sẹ́rí ayé yìí oore bẹ̀ kéèyàn ó láyé oore yàwàdù ni ọlọ́run lè fún ọ̀rẹ́ rẹ̀ láyé ó sì lè fún ọ̀tá rẹ̀ èèyàn láyé kò túmọ̀ sí kọ́lọ́ bá fẹ́rẹ̀ èèyàn láyé ò túmọ̀ sí kọ́lọ́ bá kórìíra rẹ̀ ẹ mẹni olówó ni kí Ọlọ́run fẹ́ràn rẹ kódà o ti lówó gan kì í sàpẹrẹ fi Ọlọ́run ba ah, Ọlọ́run kẹ gan o lọpọlọ gan kì í sàpẹrẹ fi Ọlọ́run ba ẹ mọ ó gbajúmọ̀ kò sẹsẹ ntí ọmọ kì í sàpẹrẹ fi Ọlọ́run ba àbí pé ẹ èmi ò rò pé ọlọmọ bẹ̀rẹ̀ rẹ kò sẹńtọ mọ mi kẹkẹ kì í sàpẹrẹ fi Ọlọ́run ba arákùnrin kan bẹ Umaru wá káàkiri sàrẹtì Umaru wá káàkiri ni níjọ́ tí wọ́n wọ́n rí wọ́n máa ń lóun ti gbọ́ pàlẹ́bí sọ wípé arákùnrin yẹn ẹnikẹ́ni tó bá di kúrú kó ṣàdúrà fún un ànábì ní ẹnìkan kan ò ní mọ̀ yóò tálíkà kò ní sẹ́nìkan tí ó mọ̀ yóò jẹ́ nìkan táwọn èèyàn kàsí láwùjọ àmọ́tẹ́ bá rí ànábì dàkọ̀ bàbẹ́ ọ̀dàkọ̀ rẹ̀ ó ní ẹni kò tọrọ àforíjì fún un umaru wa ń wá ways bárọ̀ká wà fún un umaru wa ń káàkiri umaru wa káàkiri àbútọ́ pàdé ways ọwọ́ ọ̀dùnú àwọn èèyàn ọmọ ó mọ̀ rúbọ ó mọ̀ rúbọ nígbà tí ó mọ̀ rúbọ ló ṣàdó àfọyín ọ ṣàdó àfọyín ọmọ àgbà yìí kílẹ̀ tó tó mọ̀ àbíjọ́ kejì kò tó ní máa ń dùn kílẹ̀ ọ̀sán tó fi pé àṣírí ti tú torí ó fi ń gbé bu ó ti mọ̀ pé ah, ẹni rere ẹni rere kò ti fẹ́ yẹn ti sá ẹlòmíì ti sè fẹ́ni pé kí wọ́n sá máa lẹ́ni rè ẹlòmíì ni àwa ṣéwù ni ọmọ ṣéwù àwọn ẹni ọlọ́run ara àwọn àìmọ̀kẹ́ nìyẹn o àwọn èèyàn ti lérò wípé tí bàbá bá jẹ́ àfa dandan ni kọ́ máa jẹ́ àfa kò sínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá o sàǹgbẹ́ lọ́rọ̀ tí wàá máa yẹ khalifa pé khalifa lé khalifa lé wọn ní kíní kan kò nítumọ̀ wọ́n wàá tún ní dandan ọmọ ẹni ẹ lọ́bọ̀lọ̀ jẹ́ tó tí ọba sinimá tí ọba sinimá yẹn gbọ́ ká máa yẹrẹ jìnnà ọlọ́ọ̀bọ òkè ń fi orí ayé ìdìtà ní ìfẹ́ rẹ̀ wọ́n ní wàlá yóò ti ìmánà ilá liman yuhibbu ọlọ́ọ̀wá ní fẹ́ẹ̀nì kankan ní ìmánì ìgbàgbọ́ tó yè kóró nínú ọlọ́run àfikọ́ ló ń nífẹ̀ẹ́ yẹn ònkè alámọ̀tò hubbillah fi rajulin àpẹẹrẹ ẹ̀fẹ́ ọlọ́run lára ẹnìkan òun náà ní ìmánì tó ń tọ̀ nígbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run wọn àwọn bàbá wa jọ àìmọye wò lè dá Kùránì kà àmọ́ wọn máa ń tẹ̀lé àwọn afa nígbà àwọn afa wọn bá ti wí ni kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ̀kílì tẹ̀kílì tẹ̀kílì ìlú ọ̀dà òdodo ni ìtẹ̀lé afọ́jú àmọ́ nítorí kan bàbá yẹn mọ̀ pé àwa ń tẹ olódo ni a ṣùgbọ́n àwọn afa wa yìí a ní sí kọ̀ nínú wọn a ní fọkàntà nínú wọn ìgbà tí màá gbé èrú la wá rí pé àwọn bàbá yẹn ṣe mistake wọn àpọ̀lọpọ̀ nítorí àwọn bàbá yẹn ṣe wọ́n ṣe with sincerity kí la máa ń pè kí nìyẹn ẹ̀yìn kí ló máa ń pè bí kéèyàn wà sincere with error oní tó ṣe sáwọn bàbá yìí wọ́n wà sincere àmọ́ intention ló rọ̀ǹgì intention á ṣàlàyé kó rọ̀ǹgì ni kò mí gbé ńlọ́bọ̀ tó kàn bàbá tó máa dẹ̀ ká ah, bàbá lókè kòtò ah wọ́n máa ní ọlọ́run sì ni wọ́n lóòótọ́ wọn bàbá kan ní òkè adú wọ́n dáko olórin kan. bẹ́ẹ̀ àtàtà lọ àdàmú àbí nǹkan wọ́n ní olówó kan bàbá yẹn ló fún kọ̀bọ̀ láti rí ló kọ́kọ́ gbé wọn òkè adé wọ́n ní bàbá yẹn lálọ́sà ń gbọ́ káàdì wọ́n tó táwọn èèyàn ń jalọ́ bèrè ká nígbà ti ń bẹ́ẹ̀ bá ní à ah, lágbájá ni ló pe tí bá dákọ̀ ẹni yẹn ó kọ rẹ̀ mo pè ọmọ jẹ́ lẹ́yìn tó ga tó tó sórí ìmọ̀ láyé wọ́n ní bàbá yìí ò di ọ̀sẹ̀ tó tẹ̀lé láyé ẹ nígbà wo bàbá máa ń sọ̀rọ̀ pé ayé ó dàdàkúdà ah, ayé ló dàdàkúdà bẹ́ẹ̀ ọkùnrin àtọ́bí náà fìdí gbòdì ọlọ́run mọ̀jẹ̀ lẹ́yìn tó bá láyé mọ̀jẹ̀ tó tó fojú lélẹ́yìn mọ̀ láyé wọ́n lọ́sẹ̀ tó tẹ̀lé ọ̀tẹ̀lé lẹ́kọ̀ọ́ bá láyé àwọn táwọn bàbá máa wí ké ayé ó bàjẹ́ sáyé ló bàjẹ́ tó báyìí jàmáà ntí mo fẹ́ lò ń bẹ̀ ni ayé yìí àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run ló ń sí lára ibi ẹ̀sìn àpẹẹrẹ fún ọlọ́run bá wà tọ́bátà kìyàmù àwọn tí wọ́n sọ dodo láyé ọlọ́run bá wà fún dodo wọn yóò fi ṣe kí ni yóò fún wọn láti jẹ náà ọlọ́run wọn wà lójẹ náà wọn. ọlọ́ni tí wọ́n ti ọ̀sẹ̀ rẹ̀ ni pé èmi ọlọ́run ọba ọlọ́run gbé ọ̀rẹ́ wa sí dààmú ni àwọn àfáàní tọ́lọ́ ń bá ń sọ̀rọ̀ tọ́wá ń sọ̀rọ̀ tí ọ̀sẹ̀ lọ́dọ̀ wájú tọ́wá ń lo past tense ọ̀rọ̀ ẹ túmọ̀ affirmation ni affirmative words ló túmọ̀ sí kéèyàn sọ fún ẹni tí ń ṣe exam wáyé lọ pé à ah, ìwọ ti pass ń tiẹ̀ ìwọ ti pass exam tí wọ́n ń ṣe lọ́wọ́ bọ́ńtọ́fà ni pé teacher rẹ bóyá is an examiner ọwọ́ arí ń pè tó mẹ́ ṣe ránṣà pé àà ah, ah, ọmọ eléyìí kò ti pass ṣe ń pè result yẹn jáde ohun affirmative words ni iná lọ́wọ́ bá sọ́lọ́ ní rọ́díyà lọ́wọ́ ànihun àlìkámẹ́ èdè ọlọ́dún àwọn ọlọ́wọ́ bá àti yọ́nú sí wọn. wọ́rọ̀bù ànihun rọ̀díyà lọ́wọ́ ànihun ẹ̀dá kò lábẹ́ bí àwọn èèyàn máa ń ṣe àyà ẹ̀ka náà wọ́n sọ́wọ́ àbò ẹlòmíràn rọ̀díyà lọ́wọ́ ànihun wọ́rọ̀dù ànihun rọ̀díyà lọ́wọ́ ànihun wọ́rọ̀dù ànihun ìkàkùkàní rọ̀díyà lọ́wọ́ ànihun ọlọ́wọ́ bá ti yọ́nú sáwọn yìí Allah is pleased with them wárọ̀bù ànúhù àwọn náà wọ́n yọnu sí ntọ́nà ń san wọ́n lẹ́sàn àbí wọ́n yọnu sọ́dọ̀ ọba bọ́tà àfọwọ́n sọ pé ntọ́nà ó fún wọn lálìkẹ́ àmọ́ yọ ọjà wọn nù wọ́n wà please pé eh, kí la wá ṣe láyé sádùn tó fún àní ọlọ́run wọ́n lọ́wọ́ tó máa bèrè pé kílẹ̀ tó ń fẹ́ yóò tó béèrè bí ẹ̀mí ló àní wọ́n kí la tó fún gbogbo kọ́dọ̀ fún akọjá ń tá ọlọ́run ni ò tí ì tẹ̀ ọlọ́run wa ni òun wọ́n ní inú wa dùn ẹsẹ̀ wọn tàn lẹ̀ ìtumọ̀ ni pé inú ó dùn kọjá ààyè pé áà nínú pé ọlọ́wọ́ kà pẹ̀lú òun tó rẹwà gidi wọ́n ní tọ́ba ya ọlọ́wọ́ tó ní kílà tó lọ́dọ̀ bí kí ó sì kẹ̀kẹ́ kílà tó kílẹ̀ yóò tún tọrọ mọ́ àárín àárín ní kẹ̀kẹ́ tá a tiẹ̀ lé ronú pé ẹ̀rọ ní ọlọ́wọ́ àwọn sọ ibi ọ̀dà ẹ wo àbàwọ̀ ọlọ́wọ́ àfihàn rẹ̀ yẹn wá ọlọ́run dákú sàdé àbójú kan wa gbogbo ẹ̀gbẹ́ ọlọ́run wò inú àdìjẹ́ nínú ẹ̀ lọ́lọ́run ti fẹ́ra rẹ̀ wá ọlọ́run dákú jẹ́ àrí ọ̀run ọlọ́run jẹ́ àrí ọ̀run bó lọ́lọ́run ṣe rí náà bó ni ó ṣe rí náà ọlọ́run ni wọ́n náà yọ́ ló sì ta ọlọ́run fún un ìtumọ̀ ní ọlọ́run bá ní eléyìí dáàbì kan fọ́ọ̀tù ẹ dákun ọlọ́run máa máa sọ pé eléyìí ni ẹ̀san tó tóbi ẹ̀san wo ló tó tóbi délé lọ àlìjẹ́nà tákéré mọ́jú ọmọ ọ̀sán lábẹ́ wọ́n sọ àti ìjọba wọn kádàwá náà bá ní àwọn pools nílé wa tí ẹ ti bí mi lágbolé wa lókè àdún ní agbolé o èèmbá lè ṣàlàyé kí ni enjoyment ẹ̀ máa ń derive látara pools ṣùgbọ́n tàlìkì àmà táyé yìí ọkọ̀ ọjọ́ pàápàá ọlọ́run bá ní oríṣiríṣi akérèmọdò ni ó máa sàn nínú ilé wa aráàlùjẹ náà lábẹ́ ilé ìtẹ̀yìn ọlọ́wẹ̀ ńbẹ ìtẹ̀yìn ọlọ́mú kan bẹ àti oríṣiríṣiríṣi nígbà bá débẹ̀ kọlọ́dà nǹkan mọ́sàsì wà lẹ́rọ àlùjẹ náà ntí ó jẹ́ adébẹ̀ ò ní pé òdodo tá à ń sọ ọlọ́run ni ó jẹ́ àjẹsẹ̀ fún bẹ́ẹ̀ o yàwọn yóò fáwọn sọ̀dẹ̀kì náà sídìkù ìjọ tí òdodo tá à ń ṣe yìí kí ọlọ́run ọlọ́run ẹgbẹ́ àwẹ̀ ẹ má dàgbẹ́ táwọn ará ń ṣe yìí tá à ń tẹ̀lé ọlọ́run wí ànẹ́bí wí yìí òdodo yà á ti mọ iye o àdìgá mọ̀ láti mọ iye ọlọ́run dákúrò ní sọ̀rọ̀ yẹn wá sá. lillahi mulku samawati wal ardi wa ma fihinna wa huwa ala kulli shay'in qadir. ọlọ́run bá sọ̀rọ̀ tán wá òwe kí ló tún kù náà lillahi wọ́n ní láàmù yẹn láàmú ìmìlìkì láàmú ìmìlìkì yà ọlọ́ba lè láàyè so ọlọ́ba lo láàmú ìmìlìkì yà ọtún máa lò pẹ̀lú múlìkù ọlọ́ba ní tọ́lọ́ lè láàyè tọ́lọ́wọ́n ọba ní nǹkan téèyàn tún pẹ̀lẹ́ lómi ọlọ́ba lè láàyè tọ́lọ́wọ́n ọba ní múlìkù wàlámù ọlọ́run ní ọlá ìgbádùn ìyẹn fanda àwa ń bẹ̀ gbogbo ẹ̀ pátápátá tọ́jẹ́ tẹ̀yí àti tàlìkì àmọ̀ tọ́lọ́nù ètò ọlọ́nkà ìyá àwọn èèyàn lòtí ẹ̀ ń lò láyé ọgbà lọ́wọ́ ọlọ́run ọgbà yóò wá dá padà fún the right owner ẹ̀mẹ́gbẹ̀bí ànábì jẹ́ ká mọ̀ wípé likulin ẹnì kọ̀ọ̀kan wa a ní ilé lálìjẹ́ náà àtúnlélẹ́nu náà nígbà tọ́wọ́ èèyàn bá já sí náà nínú sàárì rẹ̀ bá ti ń wọnú sàárì dára tí wọ́n ṣe fún ni pé wọ́n wà sílẹ̀kùn náà fún wọ́n filẹ̀kùn àlìjẹ́nà wọ́n ní máa wo kálọ̀ ọba jẹ́nire láyé yàrá tó ọba ilé rẹ̀ lálìjẹ́nà rẹ̀ wò ṣùgbọ́n pé o ti ṣayé rẹ̀ lò ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu lónìí àti wá sílé ìgbà wá omi tó lè sínú náà wọ́n ní wọ́n àṣílẹ̀kùn lè náà fún àti inú bẹ̀ ni ó ti máa rí ìrora ná títí tó fi ọ̀tọ̀ tó ń bọ̀ gbé wa dìde tẹ́yà bá sì jọba àlìjẹ́nà náà wọ́n wàá fi hàn pé máa wo kábọ̀ bá gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu yìí o ibi tó bá dé sẹ́nu náà rè o sọ̀rọ̀ torí kó lu ayé rẹ̀ dáadáa ayé rẹ̀ náà rè wọ́n ṣílẹ̀kùn bẹ̀ fún yọ́ máa rí gbádùn bẹ̀ yọ́ máa rí gbádùn bẹ̀ gbádùn ọmọ ti bẹ̀ wá títí tó fi rí àlùkìyà máa tọ́lọ́ lu ayé rẹ̀. wàhùn àlàkù lè ṣe yín kọ́ ni. tá à ń sọ ìpé òun ló ní múlíkù má sí lò at least for the next four years èmi mọ sáwà mbẹ má sì ṣe má sì ṣe ah, ẹ̀gbọ́n tọ́lọ̀ ọkùnrin ni ọlọ́wọ́ bá ní ayé yìí ìdàkúlù à bẹ́ẹ̀ni mẹ́ẹ̀sì òun máa ń ṣe sọ́tẹ́lì mìíràn ni ọlọ́wọ́ ní ayé òun máa ń yí láàrin àwọn èèyàn ni níjó ní olówó ayé nàìjíríà ẹ̀dàkúta ni jẹ̀mọ́ olówó ayé nàìjíríà sẹ́ Abíọ́lá ni bọ́lọ́wọ́ mi ìgbà ń bẹ̀lẹ́ ní Abíọ́lá ń lámà. ta ló ná bíi tiẹ̀ àríṣekọ́lájọ́ ti ń bẹ̀lẹ́ àwọn tí náwó tó lówó jù lọ wà but nobody knows them ah, ẹ Buhari ọmọ Musa kọlọ̀nkọ́ kọ́sàlẹ́kùn dáadáa tiwọn náà ó ló àwọn lọ́jọ́ kan lọ́nà ilẹ̀ àwọn lọ ṣe owó jọ ń bì kan ó láwọn Haúsá wà ń bẹ àwọn lówó ó ní Abíọ́lá ń kọjá lọ ni ni wọ́n ń gbọ́ tẹ́ ń ké náà sùn Kùránì olùtẹ̀lé àfọ àwọn ọlọ́kùnrin ọkọ̀ ṣéèkì ẹ̀ bàbá olúwàṣẹ àgbáyé olùkọ́kọ́ tí wọ́n ń jẹ́ gẹ́gẹ́ wọn. bàbá Abdulrahim Abata ẹ ṣe ṣéèkì Abdulrahim Abata lọ́tẹ̀lé lọ́jọ́ náà ó lábíọ́lá ń kọjá lọ wọn ń gbọ́ náà sùn kẹ́ ń gbọ́ Kùránì lọ́ba yá Abíọ́lá sì ń ká lòlòlò bẹ́ẹ̀ sáré bàbá kílẹ̀ kílẹ̀ ń ṣe bí at the end wọ́n sọ tí wọ́n ṣe ọlábíọ́lá sì lọ nu mọ́tò bóyá ó gbé káàsì lẹ̀ gbogbo táwọn ẹ̀ láwọn torí ẹ̀ jókòó ó gbé lẹ̀ káàsì ó níbi tí gbogbo ẹ ẹ kíní kẹfẹ ó níbi tó parí sí náà òdodo dẹni àwọn èèyàn ròyìn abíọ́lá débi pé wọ́n ní tẹ́ ẹ bá délé ẹ̀ tẹ́ ẹ bá tó bá fi mọ̀ pé ẹ nídìí mọ́tò yóò kẹ́ ọ lè sọ pé ẹ lọ gbé tó bá wù yìí àfàìrí làfàìrà lùgbà ẹ̀rọ ògùn ọlọ́mọba. báwo kàlọ́ fi kù èmi ọmọ tí ń bọ̀ mọ́ mọ̀ kó sí fáwọn ẹgbẹ́ mi méjì àríṣekọ́lá Abíọ́lá Abíọ́lá Mọ̀ṣúrì Kásùmáwò Abíọ́lá ó ń ṣe wàlímà kúrà ní gbogbo Yorùbá gbogbo Yorùbá speaking uh, kìnnìkan category Yorùbá land ti Ọ̀yọ́ stéètì gbogbo etí bá tiẹ̀ ti ṣe stadium ni wọ́n máa lò tọ́ stéètì Adámọ̀sìgbà wọn lò Ogun state yóò ṣe bẹ́ẹ̀ gbogbo Yorùbá state gbogbo ọmọ tí ń bẹ ń lé kéwú tí a ti tó wà ní máa ṣe yóò daṣọ fún wọn yóò fún wọn ní koran kọ̀ọ̀kan yóò tún fún wọn lówó every year èmi rántí ó ṣe fẹ́ gbọ̀n mi méjì àwọn bàbá ló ṣe fáwọn náà àmọ́ bàbá tí ó dorí ẹ̀yin náà lọ bá ọkọ̀ ọ̀fìn àwọn èmi ò rí opportunity wà ní màfíọ́lá but èmi gan mo witness ó ṣe tí ń ṣe wà ní màfáwọn èèyàn yóò raṣọ fún wọn yóò fún wọn lọ ó fún wọn ní certificate every year gbogbo táwa Abíọ́lá ṣe yìí múlùkù yẹn kọ wàlẹ́ ọlọ́run lóbi Abíọ́lá ti lọ ọlọ́run tó fún un ó ti gba nǹkan ẹ̀ padà lilayi múlùkù sàmáwáàtì wàlẹ́ àwọn ọlọ́run ló lọ láyé nígbà ọ̀pẹ́ ńkọ́ ọlọ́run tún fi múlíkù yẹn náà ó tún fún àríṣekọ́lá gbogbo yẹn ní sọ pé àti kékeré àríṣekọ́lá ti lówó àti àbó àti twenties twenties làríṣekọ́lá ti ní owó tìsí nà kò rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá àwọn bàbá ìkíná ti ń dùn bàbá àwọn bàbá ìmọ̀ọ́mù jọ́hún tí wọ́n kẹ́lẹ́ ni wọ́n kù yẹn ní seventies gbogbo àwọn tí wọ́n fa àwọn fa àríṣekọ́lá jà mùsùlùmí lẹ́ Yorùbá ìgbà wọn ní lọ́dún bíi mélòó kan àwọn bàbá fẹ́ halẹ̀ mọ́ pé àwọn ó sì yọ nkankan wọn onú inú wa bí jọ́ lórí ẹ̀yìn àwọn àwọn bàbá yín ló fò jẹ àwọn bàbá yín ẹ̀ lẹ́nu àwọn bàbá yín ó dúró dẹni at least afẹ́ máa ka ìmáàmù bíi márùn-ún bàbá mú ìdí tí mo bá rántí nìyẹn bàbá mú ìdí bàbá fọlọ́ntọ́ àgbà àwọn àwọn tí wọ́n fari ṣe kọ́lá jẹ ẹ̀rọ kan ara àdínní ilẹ̀ yorùbá nù ọlọ́run wá fún ná àfi béèyàn ọba dọ́dọ̀ ààrẹ náà ni òní rí tiẹ̀ àfi béèyàn ọba débẹ̀ sọlọ wa fi hàn níjọ́ tá a lè ṣe kọ́lá kú olówó ti kúnlẹ̀ kò sírú ẹ̀ ikú àríṣekọ́lá ju ti ààrẹ lẹ́bùnmí lọ wàlọ́ọ̀hìn nítorí pé ọlọ́wọ́ bá fi ẹ̀sìn ó fi kún ayé fariṣẹ́ kọ́lá ọwọ́ ajẹ́ kí ṣùgbọ́n tá à ń fẹ́ lò ní pé múlìkù yẹn ń gọ́ lillahi múlìkù samawati wal ardi ó ti fariṣẹ́ kọ́lá kò nù ọ́ láì àti ìrírú ẹ̀ wàláì àti ìrírú ẹ̀mọ́ tó wá fọ́ ni kì í ṣe pé àti ìrì àlérí mọ́ náà àlérí mọ́ Abíọ́lá bó ṣe ṣe tó ṣáà ẹ̀. àṣẹ kọ́dá gbìyànjú ni àwọn àfọ alálàyé ọ̀rọ̀ wọn làwọn àdàmọ́ ń bẹ bọ́ọ̀lù wọn ṣe máa ń bá wọn àfọ àkúò tẹ́pẹ́ tábà máa dá àfọ mi yọ jọ ní àlè rírú ẹ̀ mọ́ ní ṣe bẹ́ẹ̀ náà lára àwọn olówó. wọ́n ni àti rẹ̀ tó ṣe bí Abíọ́lá alùpùpù ti lọ jẹ̀máà. bẹ́ẹ̀ náà làwọn tó ti lo ipò ọba ebi wọn bàbá àlàkà ní nsé ẹkọ ṣé kò bí owó kọ Abbas kò bí owó nsé ẹkọ àfáà ni wọn pè àfáà sẹládé Ọ̀yọ́ ń bẹ nkọ ó ti lọ àríwé ẹ mọ àárí àárí ẹgbẹ́ ní wọ́n bí o tẹ̀lé sẹ́kùn kó sì kókò jẹ̀mẹ́ à asánkẹ́ ìjọ asánkẹ ti kú sáárọ̀ bẹ́ẹ̀ bí asánkẹ. hada yadulu ila qawli azza wa jalla lillahi mulku samawati wal ardi ọlọ́run ló ní gbogbo ọlá ti sánmẹ́ àti torí rẹ̀ tọ́ba kan fọ́n títí ní bẹ̀ ló dáadáa o torí pé inú kọ́ gbà lọ́wọ́ ọlá yẹn àbí kọ́ gbà ọlá lọ́wọ́ yẹn àwọn kan bẹ́nu ayé ọlá ọwọ́ wọn lọ́wọ́ wọn bá gbà wọ́n ń bẹ láyé wọ́n ò kú àmọ́lá yẹn parẹ́ wọ́n wá ń bẹ ń bẹ bí ẹni tí ò sí ń bẹ nítorí pé ọlọ́run ti ròyìn ara ẹ̀ pé yóò ti mọ́lìkù ní mẹ́ńtàṣà wàtúndínlù mi mẹ́ńtàṣà wàtúndínlù mẹ́ńtàṣà nìyẹ́ni wàhùwà àlá ìnáka àlá kúlíṣẹ́ ìkànnì ọlọ́ni ọlẹ́ kéèyàn rọ́lá lò kórìkùlù àwọn ọlọ́ọ̀bà la máa ń fún yẹn a tún máa ń gbà lọ́wọ́ ẹlòmíì kéèyàn níyì iyì àwọn ọlọ́ọ̀bà la máa ń ta yìí fún yẹn a sì máa ń gbà lọ́wọ́ ẹlòmíì ọlọ́ọ̀bà ni wọn ọlọ́ọ̀bà yìí òun ní kápá lórí gbogbo nǹkan pátápátá lílẹ̀ ìmúlùkù sàmáwá tó náà àfi ká sábà pé gbogbo ọlá yìí tọ́lọ́ọ̀bà ni owó ni o owó ni o àwa làwa ńlẹ̀ẹ́lẹ̀ lónìí ó ṣeéṣe ká dẹni gíga lọ́la o kárántí o lillahi mulku samawati wal ard ọlọ́run ló ní gbogbo ọlá o ètí ní sọ́nà àti ti mẹ́lẹ̀ o ọkàn fún ọ lòfásìkò díẹ̀ ni tọ́ba ló dáadáa ó ní ìdájọ́ tọ́ba ló rárá dáadáa ó ní ìdájọ́ naam wàhùwà nítorí parí yẹn náà nìyẹn má rò pé torí pé mo fún ọ o tí wà máa fi hìn ọlọ́run yẹn nìkan gbogbo títún bẹ́ẹ̀ láàrin sánmà méjèèjì àti torí wípé lórí ilẹ̀ àwọn èèyàn là ń gbé bẹ̀ láàrin sánmà àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ abdulhamid abbas ó ń ṣàlàyé nígbà téèyàn bá kọjá téèyàn bá kọjá sánmà keje ọbẹ̀ sì ni sọ pé ànábì sọ pé láàyè báyìí àwọn ẹ̀dá báyìí ní bẹ́ẹ̀ láàyè báyìí nǹkan báyìí ní bẹ́ẹ̀ láàyè báyìí nǹkan báyìí ní bẹ́ẹ̀ abẹ́ àlẹ́ arúṣì tó fi wá débi pé kùrìsí yù ọlọ́ọ̀bá ń bẹ lórí ẹ̀ ọ gbogbo ẹ̀ ọlọ́run tó wá mọ àwọn ẹ̀dá tí ń bẹ láàrin àfẹnufojì ayé àti sánmà ọlọ́run ní àwọn yẹn náà olùní kápá lórí wọn ọlọ́run wa ni òun tó ń sọ̀rọ̀ yìí àdàkùnlé ṣe ìkọ̀dí kò ní nǹkan kan nú àwọn ẹ̀dá rẹ̀ tí ò ní kápá lé lórí ló fi jẹ́ wípé tá a bá rẹ́nìkan tí bá ń dà wá láàmú ẹjẹ́ àṣetọ́lọ ní àṣekáwá dojúkọ lọ́hùn ànábì náà pẹ̀lú òfin ayé sẹ́ ìní pé ẹ máa láwọn olórí tẹ́ pé ẹ̀tọ́ yín wọ́n máa jẹ́ mọ́ tiwọn oṣù ọlọ́ọ̀bá ni wọ́n tún wọ́n máa béèrè wọ wọn lọ́dọ̀ yín ó ní ẹ fún wa lẹ́tọ̀ọ́ wọn wọn ò sì ní fún yín ti yín wàsálù lọ́ha mẹ́lẹ̀kù ẹ máa béèrè ẹ̀tọ́ ti yín lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́mọba wàṣubírù ẹ ṣe sùúrù hàtà tàlùkọ́wọ́lì ìdàlẹ́hàwù tẹ́ẹ̀fì pàdé mi níbi àbàtàlì jẹ́nà jàmáà ẹ̀jẹ̀

kó tún àdúgbò wa ṣe ọlọ́run kó bá a tún lu wa ṣe bá a tún léde wa ṣe ọlọ́run ọba اللهم تقبل منا انك انت السميع العليم يا مولانا انك انت التواب الرحيم كما جاء بابي nínú Ramadan hadith wa wípé a ní istijaba a ní gbígbàdúrà fi nahar wa lẹ́yìn lọ́sàn àti láṣálẹ́ ẹja fi máa bẹ̀ lọ́hùn fún àyípadà dáadáa àtúnṣe kẹrẹkẹrẹkẹrẹ Ramadan ni ó bí mẹ́rin lábílẹ̀ bá ṣubú wàláhì ẹ ń bá mọnú rò rọ̀bọ̀dá ti fẹ́ tán o ká má lọ gbàgbé pé àti ìṣètò níjọ́ tá a bẹ̀ bí òkè ló ṣe ga kọ́dà àwọn òbí kìlá àti máa gbàwẹ̀ báyìí jọ̀mọ́ ẹ̀ ń jà sábùsọ̀ náà àbí òṣè ẹ̀jẹ̀ adúgbẹ́ lọ́wọ́ rẹ̀ káwá tọrọ tá a fẹ́ lọ́dọ̀ ọlọ́dà kọ́ṣẹ́ àrùn àlọ́wọ́ aqulu ma tasma'un astaghfirullah li wa lakum subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa àdẹ́sọ̀ ẹni ká sọ pé jaza kù lọ ẹ̀ tí ọlọ́run kọ́ bá san àwọn àbá ẹlẹ́sìn dáadáa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ti afarabalẹ̀ gbọ́ọ̀rọ̀ lọ orí tí ó farabalẹ̀ wọ́n sàdé pẹ́pẹ́ orí tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan sọ. àrò náà la gbọ́ tán ìjọ tábà máa gba ẹ̀sẹ̀ pa gbọ́ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ àwọn ẹ̀sẹ̀ tó wà lọ́wọ́ àwọn àkíyèsí méjì débi bẹ́ẹ̀ pé wà sí nínú àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa sọ aṣáájú ànábì Abubakar ìgbẹ́ lọ́kọ̀ àyẹ̀wò sí ó ní ìgbésẹ̀ méjì péré lọ́mọ ní ìlú pé tí ó bára rẹ̀ láti ìgbẹ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé kó gbé ẹsẹ̀ àkọ́kọ́ rẹ̀ lé ìgbẹ́ ẹgbẹ́ báyìí ẹsẹ̀ kejì tí ó bá gbé báyìí wà lóde ẹgbẹ́ ìjọba sí ìgbésẹ̀ lérí àìfẹ́ ló wa náà là ń bá jagun láti jọ láti. wọ́n náà fẹ́ sọ pé irọ́ ẹni tí ó sọ pé rọ́bọ̀rọ̀ ti ṣe findings yóò dẹ̀ wá proof ẹ̀ kílà analysis ló ti ṣe findings òun fún wa ká tó lè gbàgbọ́ nítorí wípé lápẹẹrẹ irú àwọn ashabul kaf ṣẹ́yìn tó bá kẹ́kọ̀ọ́ nínú àwọn Jamiat islamiyya wọ́n pè kankan ní al-adiyan al-adiyan níbẹ̀ gbogbo ẹ̀sìn pátá táwọn yẹn pè lẹ́sìn láyé ẹ̀kọ́ bọ́yẹ ẹ̀sìn tí wọ́n sìn mọ́ láyé gan bọ̀tọ́ ti kúrò ẹ̀ rí bó ló ṣe bẹ̀rẹ̀ àwọn oní ẹ̀sìn kí làwọn kan bẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ẹni tó bá kọ́ àwọn ẹ̀kọ́ ìyá ẹ̀mọ́ yẹn kára máa ń bá pàdé èmi ò fi gbogbo ara gbà pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹni tí ó wà láwọn nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ó dà kó fún wa ní fún un náà gbọ́dọ̀ ṣe research kan láwọn fẹ́ kó rí bẹ́ẹ̀ but n mo ṣàkíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ìfẹ́ àlè ìgbára tá máa ń pọ̀ fún wa lápẹẹrẹ tíra àfa wa Shamsul Adhahabi ẹnìkan náà àwọn ikọ̀ sọ fún mi pé kì í ṣe Shamsul Adhahabi ló kọ́ ikú ó kàn ń gbà pé mara rẹ̀ wọ́n kàn ń pè é mọ́ ni a wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ ẹni tó dákọ inú àwọn kọ̀líìgì wa ni àfa lẹ́ni of course tá a sì gbà wọ́n láàfa àbọ̀tún náà àwọn yẹn tá a kó o ẹni yóò tó láti sọ̀rọ̀ ẹ̀ mo wá sheik sọ́lì fèmí wọ́n ṣe ṣẹ́ríkù tíra yìí àwọn gangan ò disclaim wípé kì í ṣe kì í ṣe bàbá yìí ló kọ́ ó wá ní ẹ ṣé ó sàkó fẹ́ sọ pé bàbá ò ní mà tóbi ló ń ó ní àwọn yẹn gbọ́dọ̀ ti fẹ́ ráyè láti tàtà búrú pé kí wọ́n lè ṣèwádìí tó dópin tí fi hàn fún ìbálòpọ̀ wọ́n á pé irú àwọn èèyàn ẹ̀bẹ́ yẹn àìmọ̀kan ọjọ́ kí wọ́n máa fẹ́ kọlu onímọ̀ ọ̀rọ̀ jákujàku lọ̀rọ̀ yẹn so irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń sọ ń gbà mí káwá díẹ̀ dópin káfíńmọ̀ wọ̀gbọ́n ọ̀gbẹ́ àlọ́ níparí tí bá bí wọ́n rìn sí pé arákùnrin tí ó mọ màálù fáwọn ìjọ Musa kí lorúkọ rẹ̀ jama kí lorúkọ rẹ̀ náà Sámìrì yìí ó kó pẹ̀ gẹ́gẹ́ Musa Sámìrì yìí ṣáàgbà ṣé bẹ́ẹ̀ ni nú ẹ dáhùn ẹjọ́ tó lọ́dún tí mo fẹ́ fi ṣe ṣé bẹ́ẹ̀ ni bá a ṣe gbọ́ nìyẹn kò dé right wàlọ́ọ̀hì kò right mo ń ka tíra kan kí sọ́sọ́ Qur'an làfẹ́yẹ bá ní ó ní kí ló kọ ọmọ ya Musa Harun ó ní Harun Samiri yìí lórúkọ yìí à mo ní ìgbọ́ yìí láyé mo á sọ fọ́lẹ̀ nìkan tí mo tún mo àbáyé mo ń sọ fún strange mo ní kí ló kọ ọ ní àmì Musa Samiri mo ní èmi náà gbọ́ ní Harun kẹ Musa lè ní àmà sí kọ́dà àwọn tó fi kọ́ ni pé Musa làbí rọ̀ báwù fìrì àwọn náà fọwọ́ àmọ́ mi ni wà musa lẹbi rọba awù jìbìrì làbọ wà káfíń tẹ wọn tún fi kọrin nílé ké wà láyé rẹ lọlọ bá lọ wo eh, tẹfsiri ibnu kẹsìn ibnu kẹsìn náà claim wípé kì ṣe musa harun samiri yù so ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ó dìbò àtàbà tó ṣiṣẹ́ lórí ẹ̀ ká tó lè kọ̀ọ̀tù wallahu a'lam. kéèyàn ní sàkó ó ṣe èmi pẹ̀lú Islam àbí kó tiẹ̀ gbà pé lẹ́yìn Islam ẹ̀sìn míì tó ń bẹ nínú àwọn tí wọ́n pè ní kílámẹ́ǹtì nínú àwọn nàwa nàwa nàwa nínú àwọn nàwa kéde Islam nínú tó ba Islam rẹ̀ jẹ́ ni ẹni ẹni tí mo jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bó ti bàjẹ́ pẹ̀lú àbíyèrè ó mi pé ó ń ṣe iyèméjì pé ṣé Islam lè jọ́nà ṣá àbí pé ó tún gbà pé ọ̀nà míì tó wà lẹ́yìn ọ̀nà Islam ó takò Quran nígbà wọn afa sọ pé mi nà wá ti bẹ̀rẹ̀ islam nínú tó ba islam yẹn jẹ islam yẹn yẹ o ti bàjẹ́ wọn bọ́ ọ̀rọ̀ àná. náà àwọn àgbàlagbà ní àìsọ̀rọ̀ yọrọ̀ wọ́n ní ló pa elétò ìjọsìn tó ní igbá wo ju àwo lọ kò yẹn ni o igbá tútù ó wo ju àwo lọ o ṣùgbọ́n kò yẹn àwa la sọ délẹ̀ àwọn àfẹ́ ní a gbọ́dọ̀ pẹ́ ní kankan kèfèrí afẹnitọ́nà àtòkùsẹ̀ rẹ̀ pé ní kèfèrí nípa abáre rí pa ọlọ́run sọ pé nǹkan tẹ́ tó a ṣe báyìí òun fọwọ́ káàtó ànábìsọ tó wá ṣe báyìí fọwọ́ káàtó àmọ́ wíyùn ṣùgbọ́n ìta ààrẹ rí fún ẹni tá a dọ́mọ mùsùlùmí tá a wá wẹ́sì sí lẹ́sẹ̀ àbò ìkẹfìrì ìyẹn lè wọ̀ wọ́n bọ́ wọ́n á nù. wọ́n ní kí ló lè fa kí ni àròjàre ẹni tó bá ẹ̀ ní àwùjọ tó tako súnà ṣíṣe bóyá environment tó wà bí iṣẹ́ àwọn àfẹ́sìn ìpìlẹ̀ ní pé wọ́n gba àròjàrí fẹ́ẹ̀lì kankan láti fi ojúṣe ẹ̀sìn sílẹ̀ ẹ̀rìgbà sọ pé súnà máa ń tó méjì súnà tó wà tó jẹ́ súnà tó wà tó jẹ́ súnà tó wà jíba súnà tó yẹ pé ọ̀rọ̀ yẹn ni súnà tó yẹ pé súnà tó mustahaba ni súnà tá a fẹ́ kéèyàn ṣe tó bá jẹ́ pé sunnatu wajiba ni àfẹ́kẹ́ ní wọn ẹni ò láròjàre nítorí wípé ẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ wọ́nà fún kó tó wọ́nà fún nǹkan mi bọ̀ tó bá jẹ́ pé wá ní ṣe pẹ̀lú gbọ̀rún ní pé àjẹ́ àmú àbò ní ṣe pẹ̀lẹ́ mi àbẹ́ àjẹ́ àmú tó ti ń bẹ̀ mí lọ torí pé àwọn èèyàn máa ń dákọ̀ iṣẹ́ ṣùgbọ́n gbà míì kìí ṣe pẹ́ nìyẹn ò ríṣẹ́ àmì ìtọ́ bẹ́tà ní fẹ́ àti very best very best ní wá ìtorí ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá rí o tako sunnatu wajiba o ń tọ̀ ọ̀daràn òyàrá iwájú ọlọ́run bá tó bá dàbí kíá máa màláìka sọ pé ẹ̀yin èèyàn ẹ kí ló mú yín tẹ́ fi ṣí tẹ́ fi ṣìnà láyé àwọn èèyàn tó bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ilẹ̀ ló fún wọn ni ilẹ̀ fún wọn yín arúgbóláyé wá sí à ọdún ọlọ́run bá tóbi ẹ̀ ṣe kú omi dàkẹ́ lọ́gbọ̀n mi àwọn màláìka gẹ́gẹ́ tó bá wọn náà ara ó lu ọgbẹ́ à ó sì wọná lónìí wọn àmọ́ wò pé arúgbó máa gbára táwọn àní kí ló dé tó fi ṣiṣẹ́ àwọn ọmọ àwọn àní à bọ́ ilé ọlọ́run bá tóbi bó o ṣe ṣe migration tí iṣẹ́ wọn bá fà ìgbà àtúbáyé pé àárọ̀ náà mi ká ṣiṣẹ́ mi wáyé pé torí ẹ̀sìn ọlọ́run àti ọlọ́run àmọ́ tí o bá sọ́nà mi rárá àlùwà jẹ̀rù kọ́ ìdàbí pé àbọ̀rọ̀t tòbí ìhùnmá àbọ̀rọ̀t ìnira ó máa ń sọ ìwọ́de ẹ̀tọ́ àmọ́ àwọn afọ àwa ní gbọ̀ngàn sọ ìkó náà máa ń lé táìmù ẹlòmí ò wá inú dọ̀mí ẹ̀ ní àwọn àti tó fi nù èèyàn gbọ́dọ̀ dọ̀múrì ìnira yìí kó mú kí máa wá wáyé dẹ̀kùn fún ẹ̀ tó láti rí dẹ̀kùn ó ti kú lágbègbè ọlọ́run ló ń masala yìí ò ní bẹ́ẹ̀ dáhùn ẹni tó bá wà ní force ṣẹ́ni tó bá jẹ́ pé force kì í sọ̀rọ̀ yìí ní ká ṣe pé ìgbà míì ṣé àwọn kan lè máa ń jọ̀rọ̀ yẹn tó yẹ pé yóò jẹ́ wájú bá tó àárín bọ̀ tó yẹ pé ìjọ̀rọ̀ yẹn rẹ̀ sẹ́rí wá ni bóyá bí kò pé àwùjọ wa ló demand muslim forces man mo need ìdáhùn mùsùlùmí bẹ́ẹ̀ àwùjọ ló demand àwùjọ ló decide ẹbí kọ́ náà forí jẹ wa àkàmọ́ láwùjọ sànkẹ́lẹ́ àkàn àbọ̀ ọmọ ẹgbẹ́ wa àkàtú jùlẹ̀ ni a máa pariwo àdáwọn muslim doctors àní muslim doctors kí wọ́n bá tún débẹ̀ tán tí wọ́n bá padà jáde báyìí ẹ mọ̀ òkú sáwọn ọmọ ìyá wa tí àwọn tó ń tó lórí rẹ̀ I'm talking from experience bá a pàdé ọmọ ìjẹ̀mẹ́ ìgbẹ́ tí gbogbo àná máa ń mẹ́yẹ yẹn tí ó padà parí wọn bẹ́ẹ̀ kó ìjẹ̀ ni wọ́n ti wọ́n pé torí àníyàn pé ká lè ṣàǹfààní fún wọn bọ̀ káfíńyẹn rẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn àwùjọ ló bùkátà sí ẹni yẹn lè fi nǹkan ó lè mú kó wájibù yẹn dọ̀rùn ló sì dé yẹn ṣùgbọ́n tó bá jẹ́ wípé òun náà kàn sáà ń wá pé àríṣẹ́ kàtí àríṣẹ́ kan àdìgbọ́ kan láìkí prestige military gbà náà kàmá bẹ́ẹ̀ni ẹgbẹ́ many people torí prestige yẹn ló fi láìkẹ́ ẹnìkan lọ ṣòṣèlú tí máa dágbọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ó kọ yẹn ó kọ tó wà mẹ́yìn ni nítorí pé lásìkò kó fẹ́ gbà kankan ní ẹ̀yìn ọ́fíìsì ìjọba ó wà ń báyìí ó wá rí i pé òun òun rí nira báwọn èèyàn wọlé wọn lọ gbà yín sílì ó wá ní àwọn olóṣèlú tó náà fi olóṣèlú yẹn though he has rised but àwọn èèyàn máa ń ní sí kẹtẹ máa ń ṣe kankan kan tó bá jẹ́ torí ẹ̀sìn iníṣẹ́ kalibani fi sọ pé ẹnìkan sọ pé òun fẹ́ lọ ṣe military wọ́n bí léèrè wọ́n fi ṣe léèrè pé ẹnìkan náà fẹ́ lọ ṣe force ó lóun fẹ́ fi protect ẹ̀sìn wọ́n ní bọ̀tí nígbà wọ́n débẹ̀ wọ́n ní kó fún àwọn olùgbé bàbá sọ wípé à ń tara wa jẹ ni èèyàn fẹ́ lọ dáàbò bẹ̀ sí ìgbà tó wá débẹ̀ nǹkan tó jẹ́ tó tóbi nínú ẹ̀sìn náà kọ́kọ́ ní kó mú kúrò ṣẹ́rí mistake tá à ń ṣe rèé ọ̀tí tọ́lọ̀ ní báyẹn kiri òye wa a rò wípé might ìní àránṣẹ́ ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wọlé kì í ṣe might hadith atanabi ni ìmáa dúró dé kí sáfù wọn máa tò déédéé ọlọ́wọ́ fi máa ràn wá ṣe. mgbe mọ́ṣáláṣí mélòó náà ti ń struggle lórí kìsọ́ fún rere ànábì ó kú yóò tún máa tó àwọn èèyàn níbi tó ń gba pàtàkì ní. tó na àwọn ìjọ umaru lọ́wọ́ tí umaru sí lógun tí wọ́n pè é kókó ogun wọn ṣẹ́ kí ló sọ fún wa kí sunna kan ti mí sí kí di lójú o èyí náà fẹ́ but might la nígbà wọlé ẹ lónìí a pé bí might lọ́wọ́ wà àwa ń trivialize súnà nítorí pé a fẹ́ ní might a fẹ́ lágbára àwa ń lùzì agbára yẹn nítorí pé a trivialize ẹ̀sìn so akọ́dọ̀ ọmọ ṣọ́ọ̀kì ní ẹ̀sìn wọ́n mọ̀ ọ́ lọ́wọ́ bẹ́tà ká tún ra àwọn àfa tí kàn ń ṣàkọ́kọ́ bá dé torí pé fatwa alifatwa yẹ tẹ́lẹ̀ bìtìlá bí zaman wà mẹ́ka ìdájọ́ ẹ̀sìn gbà mí fatwa pèlè ìwà fún ìdájọ́ ó máa ń yapa ó máa ń yàtọ̀ síra àwọn gbà mí níbàámu sí àsìkò ìtìláàbí zaman àsìkò wàlùmẹ̀kàn àti ìletò tí kálukú bá wà circumstances lè fa òkè kámẹ́rà àwọn àfa àwọn àfa nítumọ̀ àfa kìí ṣe asọ́m aké azur pé àfa náà làwọn náà irú àwọn ìyàwó sábà kọ́lọ̀ náà wọ́n jẹ́ àdá àfa ọ̀hún kéèyàn tutọ́ sílẹ̀ ní tọ́ílẹ̀tì ànábì pèlè wọ̀ ah, níbo lẹ́ni ìtara àdìsí musa kàwé kó bí fọ́tì òun náà mú apẹ́ tó jẹ́ wọn àrámọ̀ ẹ̀ lẹ́yìn kéèyàn gbé mi padà èèwọ̀ ni tí mo gbọ́ rí mi sì kárí. èyí tí mo mọ̀ òní wípé ẹni tẹ́ran bá há máa lẹ́yìn ní àsìkò ìfitọ́ àbí ẹ̀jẹ̀ sàhó àbí ẹ̀jẹ̀ sàárì tí ó bá ti gbé fájìlì bá ti là tó bá nọ́tìsì ẹran yẹn àbó padà yọ kó má gbèmí kó sọnù tó bá gbèmí ìdájọ́ ni pé ó ti já àwẹ̀ yẹn ni pé ó jẹ nǹkan nìyẹn but ó jẹ ó jẹ haram mi ì rí kárí mi ì rí kárí pé téèyàn bá jẹ haram ìjàmbá lọ́mọ tẹ́lẹ̀ lọ́sìn mi ì rí kárí sẹ́ni ìgbà mẹ́rin ní àwọn ọlọ́mọ táwọn èèyàn mú wá sẹ́ni pé ànábì òní ẹni tó bá ti wọ́lọ̀ bá ń tó wù ní pé kó fún wa ní tẹ̀lé ibo lànábì ti sọ kékeré kẹrin ọmọ ẹ̀lẹ́yìn tó bá ti ọmọ ẹ̀lẹ́yìn yẹn gbọ́dọ̀ yọ dànù ní mi ì mẹ́rin ẹ̀ kí n sì kọ́lá mi gbọ́rí wọ́n lọ́ọ̀ lọ́wọ́ àyẹ̀wò. ẹ ń dásọ ìwọ ẹ̀yin kọ́ lẹ mú wọn fún wọn yìí. wọ́n sọ fún wa pé wọ́n ti ní àgbá o bí ẹ̀ pọ̀ sábì àwọn súnmọ́ àwọn ọmọ tó wà ní forces so wọ́n láti fún àwọn onímọ̀ ìgbà láǹfààní káfíńdì wa ṣe é forces so it is very good kò ní nǹkan kan ṣe pẹ̀lú force. wọ́n bèrè wípé musa ní sọ́lá tó sọ́lá ọ̀nà wo ló máa ń gbà jọ́sìn fọlọ́wọ́ bá wọn náà tọ́sọ pé òun máa kí òun máa kúrè bù àní sọ́lá tó sọ́lá mi ì lè rántí báyìí bóyá òun máa kí òun máa kúrè bù mọ́ rántí wípé ádámù àdìsọ́lá tó sọ́lá ló kí súbúhì ìdànà tí ó pé sùlẹ́mà àrí sùlátọ̀ sàlám ló kọ́ fún kí lórí ìbátan náà ní bẹ̀rẹ̀ islam ìwé méjì lọ́kọ́kọ́ jọrọ yẹn subuhi wal isha tí tó fi lọ sí èèwù lẹ́yìn ìgbà yẹn gbogbo ní pé mo yẹ lẹ́wọ́ nígbà yẹn náà mo sì sọ bọ́ọ̀rọ̀ yẹn lẹ́wọ́ so bọ̀tá ló máa ń gbé sọ́dọ̀ máa ń gbé sọ́dọ̀ mi ìgbà yẹn lójókòó ọ̀pọ̀ ọ̀pọ̀ àná inshallah ẹni sùúrù tó ṣẹlẹ̀ ni pé tá a bá kírun tán àárọ̀ ìmọ̀ kan wá bí a sì sùúrù àwọn ìbéèrè yẹn ti ṣẹ̀kù díẹ̀ lásìkò tó máa ń tí mi ní sùúrù wọn ní ìlú wà ní. islam ní sí ọ̀rọ̀ ẹ̀ṣọ́ ọ̀rọ̀ ẹni tí nǹkan ò ṣe ṣó lè ṣe bó nǹkan ń ṣe òun kó lè bá aláǹfààní àti ìfòbíàjì nítorí bá fi gbẹ̀lẹ̀ ìlú ń ṣe wọn ò lè sọ bẹ́ẹ̀ táwọ́ríyà ni nǹkan tí ó ṣe náà ni pé ìmọ̀ni rẹ̀ àìsàn ó mú so ní ọ̀ àmọ́ bí ó ṣe gbéga rẹ̀ gbà tí má fọ́nù bẹ́ẹ̀ yóò ṣe mí nǹkan ó ṣe mí àìsàn kan máa ń ṣe mí lọ́kàn tí má fi fọ́nù bẹ́ẹ̀ tí má bí ni so àìsàn ìmọ̀ni náà ni ìyẹn lè sọ táwọ́ríyà nìyẹn ó dẹ̀ wọlé ní Islam wọ àwọn afáà kan ní kò gbọ́dọ̀ pọ̀jù ni ni wọ́n ń pè diplomacy tó bá ti pọ̀jù ìyẹn ò dùn mí lọ àbẹ́ẹ̀lẹ́ wọn àbẹ́lẹ́ ẹ̀kọ́ láti ṣàǹfàṣẹ́ yẹn lè wí bẹ́ẹ̀ ṣùgbọ́n oníwàmọ̀ tó ń tóun sọ ni àìsàn ọkàn tí ń ṣe wọn ni pé yóò affect faith wọn báwọn ò ní mọ tó ń sọ àìsàn ń ṣe bí wọn. ẹ̀yin ìjọba tó tẹ̀yìn dọ́kítọ̀ ẹ̀ wọ́n yẹn tó ẹ̀ ẹ̀ tó bá ti dọ́nà dọ́kítọ̀ ẹ̀ lọ́ àmà muslim dọ́kítọ̀ wà mọ́ bókè bí a gbogbo ìgbà báyìí ẹ̀ ti gẹ̀ ẹ̀ ẹ̀sẹ̀ pàdánù àfa lè mi pàdánù dọ́kítọ̀ wọ́n tún máa bí wọ́n ṣe wallahu alam sẹ́rí aṣáájú láti protect ẹ̀sìn wa ọlọ́run sọ yín lẹ́sìn yìí obìnrin tó béèrè wípé ṣé ọmọkùnrin àbọ̀kùnrin ṣó lè kírun nínú ilé tójò bá ń rọ̀ bẹ́ẹ̀ ni tójò bá ń rọ̀ kódà irun pípé ọ̀pọ̀lọpọ̀ wa là dẹ̀ mọ̀ tójò bá ń rọ̀ irun pípé wa gbọ́dọ̀ yàtọ̀ but ara àwọn sunna tó ti wà mahjúrọ̀ ni o forgotten sunna ni o abandoned sunna tójò bá ti ń rọ̀ irun tó lùpẹ̀pẹ̀ ó pè ní pé tó bá ti débi ayé àlà sọ́lá hayalẹ̀ fàlà ìtí o máa wí ni pé sọ́lù fèrè pray in your house ẹ kírun nínú ilé yìí ni ó wí àwọn tí ilé wọn bá sún mọ́sálásí àbáwọn tó máa wọ̀ bóyá bí ìmọ̀ àwọn kan ní ọkàn ní kírun mọ́sálásí tí èsì sọ̀rọ̀ yẹn muhammed gẹ́gẹ́ lójó náà kọ́ wá pèrò kọjá káwọn yẹn máa gbèjó ń lọ sọ́lù fèrè hàlìkò ẹ kírun nínú ilé yìí sọ́lù fèrè hàlìkò sọ́lù yóò pè ní bí a ṣe máa ń pè tó bá ti wá débi ayala sọdát ayala fàlà ntí ó fi replace bẹ̀ nìyẹn sọdú fèrè hàdì ló dẹ̀ pé ikú parí wallahu alam. then so lè ṣe jáàmù àbí ò lè ṣe jáàmù ìtì mọ̀ wọ́n ní pé kò lè ṣe jáàmù nítorí pé kò sí màṣákọ̀ kò sí ìnira tó fi lè bí ó ṣe jáàmù ebójú kan rọ̀ ni ní magrib kó má ṣe jámù ó ti ní rúkṣọ àkọ́kọ́ rúkṣọ ni pé kó má lọ kí mọ́ṣáláṣí ó kí nulẹ̀ so ó kí nulẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé nulẹ̀ ẹ̀ ló wà tó bá tún dàsìkò ṣáì kó tún kí ṣáì náà ṣùgbọ́n tó bá wá ṣe jámù àlékù kílẹ̀ rí wa abdul abbas ọ̀là nàbí kírun méjì fọ̀rí láì jẹ́ pé ìbẹ̀rù ṣẹlẹ̀ láì sì rídìí kankan jama abẹ́nẹ̀ sọ̀lá ìtẹ́ni ya àròsùn jama abẹ́nẹ̀ sọ̀lá tẹ́yìn nìgbẹ́rì ó ń rí wàlà ọ̀sùn ànábì ò ní excuse kẹ̀kẹ́ ẹrù òsìbá ó sì kírun méjì papọ̀ ìyẹn ló fà á ti ṣe kalaba ní àtàwọn nínú mahadizu wọn ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan láì jẹ́ bí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ kàmá kírun wa méjì méjì papọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àfi ń ṣe ìyá òsùn náà tó bá ànábì ṣe bẹ́ẹ̀ so ló jẹ́ pé tó bá ṣe bẹ́ẹ̀ àlebu àmọ́ àwọn afọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ fíkì wọn ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọn ló wá dé ṣeré ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ìbírú ọ̀rọ̀ yẹn ṣùṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ó lè kírun tó jò bá ń rọ̀ kó má kí ní jámù ìbílẹ̀ nìyẹn wallahu alam yẹn lẹ́nu mi sì farama jùlọ nínú ọ̀rọ̀. Ah, kí ni bèrè mi. ìbéèrè kejì ni pé díẹ̀ máa ń ka Quran. naam ẹni tó ń ka Quran tó wá ka Quran débi sajida tó tilawa ó ka Quran débi àyà sajida kó lè ṣàlùwàlá só lè sajida yóò ṣe kó ṣe kì í sọ̀rọ̀ yẹn ká sajida tó tilawa kì í ṣe ọ̀rọ̀ yẹn ìforíkẹlẹ́ bí tá ń ka àyà Quran ta kàrí bí sajida kì í sọ̀rọ̀ yẹn. Umaru a máa ṣe ń gbà mí kìí ṣe ń gbà mí wọ́n ní kí ló dé oníbàdàn mi ṣe máa ń ṣe nìyẹn gbà mí ànábi yóò fi lẹ̀ gbà mí yóò lè ṣe àmọ́ kéèyàn ṣe ló dáa jù dẹ̀tẹ́ yẹn bá ṣe sájúlà èèyàn kí wọn forí kan lásán èèyàn máa ń fún díkìrì pé Allahumma kini sajada wajihi lillazi khalaqahu wa shaqqa sam'ahu wa basarahu bihawlihi wa quwwatihi fatabaraka Allahu ahsanul khaliqin èèyàn ò so ìyẹn lọ́dọ̀ ìyẹn lọ́dọ̀ àlá ọ̀rọ̀ àlọ́ àlọ́ òkọ́ mi ní ti sẹ́jọ́ tó ti láwà wallahu a'lam. bisimilahi nasta'in kéèyàn jẹ sàhùn oúnjẹ ìsàárì tàbí oúnjẹ ìṣirí kéèyàn lọ jẹ ní lóúnjẹ àbáwọn sisters kan wà sọ́jọ́ àwọn campus ó wá rí i pé òun ò lè máa dáná lójoojúmọ́ ó kàn máa mí sí sàhùn yìí ó wá fún sista rahman lówó wọn máa ń bá a dáná tí ò bá ti kọjá pé wọn bá a dáná kò sábà ń bẹ̀rẹ̀ tí o bá ti kọjá abẹ́wò tí èkìtì ló yọ àwọn pèrè tí kí kò bá ti wọ́ rárá kò sábúrú mẹ́ oúnjẹ yẹn ò lè jẹ́ kókò àrùn kò sáàrùn mẹ́ tí o bá ti kọjá abẹ́wò ìjọba ẹ̀yà náà sì lè torí pé àlọ́ ìṣẹ̀ṣẹ̀ máa ń lọ jẹun lọ́dọ̀ àwọn sọ̀hàbíyàt sàbí òkú ló lè pèsè òun kankan náà ti wá jẹun lè wò àwọn sàbí mi ọkẹ́ ni tí o bá ti kọjá abẹ́wò kò sábúrú mẹ́ àbẹ́yẹn lọ́ra ní olóúnjẹ kò sábúrú mẹ́ ṣùgbọ́n tó bá ti di pé nǹkan mi wọ̀ èèyàn láwẹ̀ èèyàn lẹ́sẹ̀ nìyẹn àwọn èèyàn máa ń béèrè pé ìyàwó tó ń sún jẹ ti dáná oúnjẹ fọ́pọ̀ ẹ̀ àwẹ̀ yẹn da àmọ́ ẹlẹ́ṣẹ̀ lọ́kọ yẹn so ẹlẹ́ṣẹ̀ ti gbé àwẹ̀ ni kò bá àwẹ̀ jẹ ọ̀tọ̀ ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ méjèèjì èèyàn jẹ ọ̀pọ̀ èèyàn wá gbọ́ tó lù pèpè pèrò alẹ́ òkè tí pèrò ọmọ nípa fájúrù báyìí fájúrù bá ti rà láì ní máa pèrò bá àwọn kẹ́ni bá ti gbọ́ pé ń yẹn ní ká fún jẹ́lẹ̀ ní ká fún jẹ́lẹ̀ àwọn míì sọ yìí pé ká máa jẹ lọ nígbà tí hadith àbí ìkọ̀rẹ́ ọ̀ ó ní kára fi sọ yìí pé sọlọ́dà lè sọ̀rọ̀ ọ wà ní sùnmí tí kì í súnà níta ẹ bá jẹ lọ́wọ́ tó ní pèpè ó bá pè ó ẹ má fi oúnjẹ iná àwájú yín lẹ̀ títí dẹ́gbì àbùkátà yín tán nú ẹ̀ sọ abọ́tọ̀ àwájú yín yẹn ẹ bí àbùkátà nú ẹ̀ tán tọ́lá bí àbùkátà yẹn tán kò ti tán so kéde oúnjẹ ń tán lè tó dáa rìwáyà mi wà wípé àwọn obìnrin kẹrin tí Bilal bá fẹ́ pèrò náà bá ń pèrò àwọn ọ̀sán Bilal pé ya Bilal tó ń pè máa fà gùn káwọn onídìrí àwọn ọ̀tá tó so wọ́n ní Bilal náà lẹ́gbẹ̀ẹ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ni èyí ó jẹun ẹ̀ṣán àmọ́ kí ẹ̀rọ jù máa ṣe ẹsẹ̀ gbogbo gbà ọ̀pọ̀ ọ̀rọ̀ ni.